الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته سبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وبارك لنا فيما علمتنا وزدنا علما يقول الله عز وجل في الآية العاشرة من سورة الأعراف أعوذ بالله من الشيطان الرجيم ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معايش قليلا ما تشكرون ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين قال أنذرني إلى يوم يبعثون قال إنك من المنظرين وعيه أي باتي الله مبالي الدعوة تتسال عيفها نقبع أتنبتان eléyìí tó burú tí ó jẹ́ ti gbogbo ẹni tó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n tó kọ̀ láti fi ṣiṣẹ́ tó gbọ́ ìkìlọ̀ tó kọ̀ láti bára rẹ̀ wí tó ṣe pé ntọ́lọ́ ní ká má ṣe ló ń ṣe ntọ́lọ́ wọn bá ní ká jìnnà sí ló ń ra gbálẹ̀ bí aburú ti ṣe jẹ́ tiwọn láyé tí àtúbọ̀tán burúkú ó sì tún jẹ́ tiwọn lọ́la alqiyama àti bọ́lọ́mọ bá wa bó ti ṣe ṣe ìparun bẹ́ẹ̀ fáwọn ẹni tó síwájú wa nínú àwọn ẹni tọ́lọ̀ ń rán wọn ìránṣẹ́ ìṣáájú sí ọlọ́run fi léyìí ń pe àkíyèsí wa kálíbá àmà ìpè àwa gan alára tó bá wù ọlọ́run láti pa wá run tó bá wù láti ká wa kú òlókè pẹ̀ àjọ agbára rẹ̀ lọ àlèdá lágara eléyìí tó ṣe pé gbogbo onílàákàyè máa ronú sírú rẹ̀ yóò tara rẹ̀ pàwádà yóò tara rẹ̀ dẹni tó ṣe pé ń ṣe dáadáa lẹ́yìn tó ti jẹ́ pé àìdá ló máa ń ṣe èyí ó tara rẹ̀ èyí ó di ẹni tó kọjú sí tọlọ́run tó kọjú sí tànàbí sallallahu alaihi wa sallam lẹ́yìn ìgbà tó jẹ́ pé pàkó ló kọ sí èèyàn wà tara bẹ́ẹ̀ pẹ̀lú àánú ọlọ́run yóò dẹni tí wọ́n padà tò sí apá ọ̀tún lẹ́yìn tó ti jẹ́ pé apá òsè òun náà ló dojú ọlọ́run bá wọn sọ fún wa nínú àyà kẹwàá àti àwọn àyà tó tẹ̀lé yìí. وني ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معايش قليلا ما تشكرون الله ني داجو داجو àti gbàyín láyè àti gbàyín láyè fún yín nílẹ̀ gbé oníkálukú nínú wa òun náà lórí ààyè eléyìí tó ṣe yí pé ọjọ́ ibùgbé fún un lókè pẹ̀ ọlọ́wọ́n bá sì ṣe gbígbé orí rẹ̀ ó ṣe ní ìrọ̀rùn fún wa kò sí ilẹ̀ ní tí ò ní í ṣe é gbé fún wa ó ṣe ní ìrọ̀rùn fún wa láti máa gba orí rẹ̀ kọjá kò mú máa bẹ lọ́nà tó ṣe wípé bẹ́yìn àbá ní kóun ó dúró lórí rẹ̀ dídà ní ọ̀dánù ó mú ilẹ̀ jẹ́ nǹkan tí ó rọrùn fún yàn láti máa lọ máa bọ̀ lórí ẹ̀ ó sì ṣe ilẹ̀ ní ibi tó rọrùn fún yàn láti láti láti pèsè ibùgbé fúnra èèyàn lórí ẹ̀ oníkálukú tó lòun ò nílé nínú àwọn ọmọ èèyàn ohun tó dájú ni pé ń parọ́ oníkálukú wa lọ́lọ́wọ́n bá fún nílé gbèé nítorí pé orí ilẹ̀ wàá rí i pé wọn náà ń lọ ọ̀ ń bọ̀ ò ń rìn síbi tó wù ọ́ kò sẹ́ni jẹ́ jájúmọ́ kò sẹ́ni jẹ́ sọ wípé ibi tó rìn lọ yẹn kìí ṣebi tí àwọn gbà kẹ́nìkan gbà bẹ̀ láyé nítorí pé innal arda lillah torí pé ọlọ́mọ bá ló nílẹ̀ tílẹ̀ bá sún ibi tí àyè tí oorun bá kọ́ ọmọ tó bá tẹ́ ní síbẹ̀ ọ̀ ń bọ oorun lọ nìyẹn kò sẹ́ni tó sọ fún yín pé kí ló wá débi pàápàá jùlọ tó bá ṣe pé ilẹ̀ gbáyàwó ilẹ̀ gbáǹsásá òun náà lọ tẹ́ ní tiẹ̀ sí innal arda lillah tọ́lọ́wọ́n bá nílẹ̀ ibùgbé nìyẹn kò sẹ́ni tó sọ fún yín pé kí ló wá débi walaqad makkannakum fil ard ọlọ́wọ́ bá fàyè gbà wá lókè pẹ́ẹ́. torí pé ńgbà tí ọmọ èèyàn kọ́kọ́ dókè pẹ̀ yìí ọba pẹrẹsẹ ọba yìí pé àwọn abìkan tún bẹ̀ tó jẹ́ gègéle àwọn kan bẹ́ẹ̀nbẹ́ tó jẹ́ àyè tó ga àwọn kan sì ń bẹ lára alẹ̀ táwọn omi gbogbo eléyìí náà lọ́lọ́wọ́n ọba ti gbà wá láyè wá à ń ọ̀nà tá a máa gbà kọjá ń bẹ̀ amábala kan nínú rà sọ́dọ̀nà ọgbà wa láyè lókè pẹ̀ à ń kọ́lé lé lórí ó tiẹ̀ tún gbà wa láyè lórí àpáta à ń fọ́ àpáta à ń lò ó fún nǹkan tí ó wúlò fún wa ibi tí ilẹ̀ ọba ti tẹ́jú pẹrẹsẹ tó nǹkan àtún máa kọ́lé lórí àpáta gẹ́gẹ́ bó ti ṣe wà láwọn àyè bẹ́ẹ̀ ni ọgbà wá láyè lórí omi à ń lọ à ń bọ̀ lórí òkun lórí àwọn òkun ńláńlá lórí àwọn odò kéékèèké gbogbo ẹ̀ àwa náà là ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọgbà wá láyè débi pé àwọn ẹ̀dá mi ò yọ sí wa rí táwọn èsèèyàn tí wọ́n máa lé wa ká pé kí lẹ wá délẹ̀. ilẹ̀ wá dórí ilẹ̀ yìí tá ń bẹ̀yìn tá ń ràn yín wá bí kò ṣẹlẹ̀ rí kàkà bẹ́ẹ̀ gan tó bá tó bá dàbí ẹni wípé àwọn ẹ̀dá kan ẹ̀dá ìrí wọ́n ń yọ wá lẹ́nu níbi tá a kọ́lé sí wọn ò jẹ́ kí bí ọ̀fẹ́ ṣe gbé lọ́pọ̀lọpọ̀ lé wọ́n lè kọ́ nísìn kọjá pa ti gbé bẹ̀ yóò dogun dọdẹ wọ́n lè kọ́ àlejànú wọ́n yọ wá lẹ́nu òní jẹ́ wọ́n gbé bẹ́ẹ̀ ọlọ́run tún fún ọmọ èèyàn lágbára ọgbà láyè nítorí fi bárù wọn jà tí wọ́n fi rí bẹ̀ sá nínú bọ́lá ń ṣe gbà wá láyè nìyẹn. àní máa tọ́ orí omi káwọn ẹ̀dá kan wá yọ sí wa pé gbogbo fúlẹ́ńgẹ́ fúlẹ́ńgẹ́ yín ò débì bẹ́ẹ̀ lójú sánmà ọlọ́run tún gbà wá láyè ọlọ́run bá wá ṣe. àwọn ọ̀nà tá a máa gbà rí sẹ̀mí ṣe lókè pẹ́ ó ṣe nírọ̀rùn fún wa. sọ pé ha àwọn tá a máa lò fún yín ní jíjẹ ó ṣe rọrùn fún wa níta máa lò fún wa ní mímu ó ṣe rọrùn fún wa níta máa lò fún wa ní ń tá a máa lò fún ìsẹ̀mí wa ní níná ní lílò ọlọ́run bá tẹ gbogbo eléyìí lórí bá fún wa o ó ṣe ní rọrùn fún wa alhamdulilayi gbogbo eléyìí kharaja makharaja al-imtinan ó jáde ní jáde pé ọlọ́run bá ń ṣe àfihàn àdẹ́rà tó ṣe fún wa ó sì ń ṣe bẹ́ẹ̀ ó fi ń ṣe yẹn gan lórí wa tòró náà ti ṣe bẹ́ẹ̀ tọ́ sí ká dúpẹ́ fún un lórí àwọn àdẹ̀ra tó ṣe fún wa yìí kò wá sẹ́nìkan nínú wa tọ́lọ́wọ́n gbà láàyè lókè pẹ̀ kò sì sẹ́nìkan nínú wa tọ́lọ́wọ́n bá wa tí ó pèsè iná ìlò ìjẹ àti ìmu tí ó pèsè rẹ̀ fún ẹ sì rí i pé gbogbo wa pátá náà la mẹlẹ́yìn bó tilẹ̀ jẹ́ pé àwọn alábòsí inú wa pọ̀ ju ẹni tí èsì alábòsí lọ gbogbo wa la mọ̀ pé ọlọ́wọ́n bá ṣe ìdára tó pọ̀ fún wa gbogbo wa la mọ̀ kó gbà wá láyè lókè pẹ̀ gbogbo wa la mọ̀ yìí àwọn nǹkan fi máa rí sẹ̀mí ṣe ó ṣe nírọ̀rùn fún wa ṣùgbọ́n kì í ṣe gbogbo wa la o náà lọ́nà sọ pé qalilan ma tashkurun ẹ̀yìn tí ẹ dúpẹ́ rárá ni eléyìí jẹ́ tafsiri kan gbogbogbò àti rọ̀rọ̀ ìbá wa qalilan ma tashkurun bí qalilan ma tadhakkarun ohun tó máa ṣe pé la tashkuruna al-batta ẹ̀yìn dúpẹ́ fọlọ́n rárá àbí ká sọ pé ìwọ̀nba díẹ̀ ìní dúdú pẹ́tẹ̀ ń dúpẹ́ fọlọ́n lẹ́gbẹ̀ẹ́ àìmọye orí eléyìí tọ́lọ́wọ́n bá ṣe fún yín ìdí ni tó fi jẹ́ pé gbogbo wa tá à ń bẹ lókè pẹ̀ á fi ọ̀nà kan àbí ọ̀nà míì mà kí ọlọ́run bá gbà wá láàyè ó sì ṣe ìsẹ̀mí ó ṣe ní ìrọ̀rùn fún wa àtẹ̀ntì orí náà àtẹ̀ntì orí náà tó nǹkan àtẹ̀ntì orí lò àtẹ̀ntì orí lò tó nǹkan gbogbo wa náà la rí ń dájẹ yàtọ̀ sí pákó ẹ̀rí kó ní kálukú ọ̀fẹ́ lọ kò sẹ́ni tó fẹ́ kú sọ̀yìn tẹ́ ẹ sọ pé gbogbo ẹ lé ẹ kúkú máa ń ṣe ṣe tiyín hmm? ikú yájẹ̀ sí lọ òbúrú kú ẹnu tirẹ́là. erik ó ah bíi bàbá ti kú o ìrètí ń o ok ó túmọ̀ sí pọ́nmọ̀ pé ọ̀nà kan àbọ̀nà mi ọ̀ ń torí ẹ̀ ọlọ́wọ́n bá ló ṣe léyìí fún wa kí ló wá dé ó ṣe pé ńgbà tó tán ìgbà náà ni wọ́n ọ̀rá ma. má ọlọ́wọ́n bá gbọ́ ọ láyè lókè pẹ́ wọ́n náà tó ṣe pé ó lè ìgbà náà lọ wá takùtọ̀ lọ́hùn ìgbà náà lọ yọ wá sin lọ́hùn ìtumọ̀ qalilan ma tashkurun ẹ̀ yìí sin lọ́hùn ọba tó ṣe gbogbo ìdẹ̀ra báyìí fún yín ẹ kì í dúpẹ́ fún ọba tó ṣe gbogbo àwọn àkẹ́yìí fún yín ètí rí kí ló ṣe yín tó fi ipe tó ń ti gbogbo ìdẹ̀ra tẹ́yìn náà mọ̀ yìí ẹ kọ̀ láti dúpẹ́ fọlọ̀ tó ń ti gbogbo ìdẹ̀ra tẹ́ rí yìí ẹ wá yẹ aláìmoore tẹ́lẹ̀ yìí ń ṣàfihàn fún wa gẹ́gẹ́ bó ti ṣe yẹ kájẹni tí ò ní máa bara jẹ́ púpọ̀ nígbà tó mi èèyàn tá a bá ṣoore fún tí ọba dúpẹ́ a ṣoore fún orí tá a sì ṣe fún yẹn ọ̀hàn kò pamọ́ orí tá a ṣe fún yẹn bẹ́ẹ̀ ló ṣe sábàbí tí gbèsè ayé rẹ̀. tó fi di ti gbádùn lẹyìn tó ti jẹ ti wàhálà asọ́rẹ́ fún látàrí kíkọ́ mọ́ nǹkankan látàrí pé akọ́lẹ́kọ̀ọ́ ó doni mímà asọ́rẹ́ fún látàrí pé ọ̀tálákà tẹ́lẹ̀ ọ̀nà tá a fi hàn òun náà ti wá dolówó tabu abáyé. kàkà kí ó lori dúpẹ́ lórí oore tá a ṣe fún kọjá ni tó ṣe pé ọmọ kò sì ní náwó àìdá sólóore rẹ̀ ọmọ èèyàn àìmoore ni wọ́n máa fi pàdé dáadáa àìdúpẹ́ ni wọ́n máa fi pàdé gbogbo dẹ́ra àmọ́ wọn bara jẹ́ àmọ́ pé aláìmoore ni lágbájá ìgbà tá a ṣoore fún tí ò dúpẹ́ ọ̀rọ̀ rẹ̀ kàn dàbí tọlọ́sà lásán ni ó ti kókó ni lẹ́rù lọ àmọ́ abarajẹ́ àmọ́ bàjẹ́ àmọ́ sọ̀rọ̀ rẹ̀ láì dá a sì ti mà pẹ́ni tá a fẹ́ràn là sọ̀rọ̀ rẹ̀ láì dá nígbà tá a gbàgbé pé ìsọ̀rọ̀ ẹni láì dá lẹ́yìn rẹ̀ a máa ṣe sábàbí ká pàdánù ládàá ládàá tiwa á tún máa bùn ọ̀tá wa ẹni tó ṣàìdá sí wa á tún bùn ládàá wa àti ètò síwá tẹ́lẹ̀ ọmọ ni ètò àtún adákun ní ìsìn ló burú jù fọwọ́ wọn ṣe sùúrù tó bá sì pátìmí àtiwọ́ tó o bá rántí ipò orí tó lọ́n ṣe fún ọ kéré ìdẹ̀ra rẹ̀ lórí wa kò ló ń kà ṣùgbọ́n tó yẹ pé mi àti wọ́ tó báyìí mo rí náà là ń ṣe sọ́lọ́ ọba ẹlẹ́dàá wa tó bá ṣe pé ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa Al-Mannan ni là bá ń ṣe àìmọ́ọ́rẹ́ sí tó ń ti pé ìdẹ̀ra rẹ̀ lórí wa ò pamá tọ́mi èèyàn bá wá ṣàìmọ́ọ́rẹ́ sí ọ ìwà lọ bínú kú sí ṣebí ìwọ ntí ìwọ rí ṣe fún ṣe gbọ́dọ̀ ló ṣe fún wọn náà ọlọ́run tó ṣe ń tí wọ́ọ́rí ṣe fẹ́ lómìn tó ń fi ń wò pé òṣòre fún un eléyìí díẹ̀ ló jẹ́ nu tó ṣe fún wọ ni wọn náà fi rí ṣe fẹ́ lómìn mélòó ni tí wọn náà fi dúpẹ́ fọlọ́run lórí àwọn àdẹ̀ra tó ṣe fún ọ tó bá láì mọ̀ọ́re ni wọn náà ṣe sùúrù fọlọ́run ṣe sùúrù fọlọ́run tó bá lọ́n sọ pé innal insana li rabbihi lakanud wa le dájúdájú aláìmoore ala èèyàn jẹ́ sólú ẹlẹ́dàá o aláìmoore ala sọ́lọ́ ń tọ́ da sì jẹ́rìí sí páláìmoore bó wàá léèyàn sí èèyàn bó léèyàn sí èèyàn kò túmọ̀ sí pé wàá aláìmoore kó a sọ pé mo dúpẹ́ ọ̀nà àbáyọ tiẹ̀ tí wàá wà pé wàá ìmoore tí mo ń wù ọ́ dáa ńgbà tó ti jẹ́ pé gbogbo èèyàn náà la láìmoore sọ́lọ̀ àbùrọ̀mọ́ àjà láìmoore séèyàn tó ń bá ń tẹ̀síwájú pẹ̀lú àìmoore rẹ ṣé ni wọ́n tọ́ka sí pé èèyàn bú ni ọ́ èèyàn játijàti lásán ni ọ́ abala amóore jẹ burúkú ni ọ́ amóore ni lomi ni ọ́ nítorí pé Muhammad sallallahu alayhi wa sallam. ó tọ́ka sí pé irú rẹ ò ní lè dúpẹ́ fọlọ́n torí man la yashkuri nasa la yashkuri Allah ẹni tí ó bá ti lè dúpẹ́ fáwọn èèyàn lórí ìdẹ̀ra tí wọ́n ṣe fún lórí oore tí wọ́n ṣe fún kò ní mà ti dúpẹ́ fọlọ́n ọba ẹlẹ́dàá o jáwọ́ ń díẹ̀ jìnnà sí ìwà ìmọ̀ọ́rẹ́ kì í jẹ́ kó orí ọ̀pọ̀ lọ́wọ́ èèyàn ẹ jẹ́ ká máa dúpẹ́ fọlọ́n lórí ìdẹ̀ra tó ṣe fún wa ìdẹ̀ra wọn yìí pọ̀ ṣùgbọ́n di abájọ táyì sí lè dúpẹ́ òun náà ní pé a kì í wo àwọn ẹni tí ò tó wa nípa nǹkan àní ilé ayé torí pé tá a máa ń wo ẹni tí ò tó wa eléyìí ó mú wa rí i pé ìtọ́lọ́ fún wa má pọ̀ jọjọ o èmi nìkan lọ́lọ́run ṣèyí fún ó lè dúpẹ́ fọlọ́ ṣùgbọ́n nígbà tí ọmọ èèyàn bá fẹ́ máa wò yányànyá àwọn ẹni tí máa sábà rí náà làwọn tó jùlọ àwọn tó jùlọ ni wọ́n máa wò yóò fi máa sọ kíkọ́ àlọ́lọ́ ṣe fún un kí lọ́lọ́ ṣe fún un ẹ wo lágbájá abẹ́ ẹ̀rí dóòlà ni ẹ̀rí tàmẹ̀dọ́ ni òní wọ́n mọ̀ ló lówó ju gbogbo àgbáńlá ayé òní lọ́mọ̀ làwọn bàálù ti ń fò yìí kọ́dà. àwọn ilé epo tó ní òlóńkà nígbà tí òun ò tí ì tó ń lè kọ́lé epo kan sí ó ti wá kíkọ́ sọ pé mo dúpẹ́ fọlọ́ mi náà sì táwọn náà màá tẹ́wọ́ sẹ́nìkan kó tó di pé mo jẹun sì tí wọ́n ń lórí gbèsè mo dúpẹ́ fọlọ́ ọmọ ẹni tí kò ẹni tó jù lọ ló máa ń wò wọ́n tẹjú mọ́ àwọn ẹni tó jù wọ́n lọ eléyìí ó mú wọn máa fojú kéré tọ́lọ́ wọn bá ṣe fáwọn torí ẹ̀ ò ní mà ti dúpẹ́ fọlọ́ àfìgbà tó o bá tó dẹni tí ń wo ẹni tí kò tó ọ nípa àgbàlẹ̀ ayé ṣùgbọ́n nípa ti ọlọ́run nípa tẹ̀sìn àwọn tó jù wá lọ lọ́yẹ ká máa wò nípa nǹkan ayé yìí ẹni tí ò tó wa ni ká máa wò gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wasallam ṣe fi kọ́ wa ṣùgbọ́n nípa tẹ̀sìn àwọn tó ju wa lọ láàmú o ẹni tí ń ṣẹ̀sìn dáa ju wa lọ ẹni tó máa ń pa rẹ̀ ju wa lọ láàmú o torí ká lè wà àwòkọ́ṣe wọn ká lè bàjẹ́ ẹni tí ó dà ká lè wà àwòkọ́ṣe wọn ká lè jẹ́ ẹni tí ó dà àmọ́ nípa tilẹ̀ ẹni tí ò tó wa láàmú o torí ká lè bá àtàrà tiwọn dúpẹ́ fọlọ́ bíbi tí léyìí ti ń saka yìí á ọdúpẹ́ fọlọ́n ọlọ́run òsèmi lẹ́ni ti ń saka bá ibi tí léyìí ti jẹ́ pọ́njẹ arọ́ nìkan ní rí jẹ lójúmọ́ mo dúpẹ́ fọlọ́n tèmi pé méjì àwọn tó wá pẹ́ ti ń jẹ mẹ́ta la bá ń wò àní dúpẹ́ fọlọ́n torí ẹ̀ eléyìí jẹ́ bá bá wá fún wa níròyìn nípa àpilẹ̀sẹ̀ dá àwọn tá a bára wa lókè pẹ̀ tá a jẹ́ ọmọ anabi Adam aleyhi salam ọlọ́wọ́n bá fi hàn wá pé kò sí bá a ṣe lè fà tí ó gùn tó kí ò ní nípìlẹ̀ tó ti ń bọ̀ ibi tá a pọ̀ dé ibi tí ìtàkùn wá dé gbogbo wa àti dúdú àti funfun nínú wa onílétà àlejò tẹni tó járó oko gbogbo wa كلكم لآدم وما آدم عليه السلام قلناني قوقوا وما حواء عليها السلام قلناني قوقوا كلكم لآدم وآدم من تراب لا فضل لعربي على أعجمي ولا أعجمي على عربي إلا بتقوى الله gbogbo ìpàtọ́ ọmọ ádámà nìyí o ádámù aleyhi sẹlẹm àtàrí ìpẹ̀lẹ̀ ọlọ́wọ́n bá sì ti dá o àjùlọkàn ò sí fún lárúbáwá lórí ìwọ tí èsì lárúbáwá bẹ́ẹ̀ bí òsì sí àjùlọ fún wọ́n tí èsì lárúbáwá ẹni tó bá ní payọ̀ àwọn ẹlẹ́ni àpọ́nlé jù ìgbà tí. ọlọ́run ti sọ ìdẹ̀ra tó ṣe fún wa nípa mímú agbélẹ̀ tó mú agbélẹ̀ àti ìdẹ̀ra tó ṣe fún wa nípa bó ti ṣe ṣe fún wa ní ìrọ̀rùn lókè pẹ̀ ọlọ́run bá fẹ́ fún wa níròyìn nípa àpilẹ̀ wa torí ká mọ́kàn lérò pa àkànbára wa kan ló kó wa dà bẹ́ẹ̀ nígbà tí èsè pé asán lásán ẹ̀mí ń bẹ yóò sì wá ṣẹ̀dá àwọn abẹ̀mí ìdí ni ó fi jẹ́ pé ọlọ́run ọba ẹlẹ́dàá ọ ń ba èrò orí àwọn elérò orí tó dọ̀tí ọ ń bàjẹ́ ó sì ń dà sígbó pẹ̀lú àwọn àyà yìí àtàwọn àyà tó jọ bẹ́ẹ̀ nínú alukur'an àwọn ẹni tó ṣe é wọ́n ń sọ̀rọ̀ bíi Darwin tó ní ọmọ èèyàn kọ̀sàdédé jọmọ èèyàn láti pilẹ̀ ẹ̀dá mi ni ẹ̀dá mi yun náà wà lọ̀bọ ó ní ọ̀bọ ní bàbá ńlá tóun ọ̀bọ yìí òbí wa di pé ìrú sá lọ́ndì rẹ̀ ìdàgbàsókè ń bá irun yẹtuyẹtu tó kọ́ ara rẹ̀ sá lọ ìdàgbàsókè ń bá ẹsẹ̀ mẹ́rin àbọ̀wọ́ mẹ́rin tó fi ń rìn lọ́ba dị pé méjì ló fi ń rìn ó ń ká méjì méjì wà lókè méjì wà ń díẹ̀díẹ̀ ìdàgbàsókè bá ẹ̀rín ló máa ń rí tẹ́lẹ̀ ó dẹni tí ń sọ̀rọ̀ ìdàgbàsókè ń bá ó dẹni tó ń bẹ́ẹ̀ ni Darwin sọ ìsọkúsọ eléyìí tẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ tẹ́ ronú tẹ́yìn náà fi wá jẹ ló ń tẹ̀ pé ìpìlẹ̀ ti yín o ìnàkí ni o ọ̀bọ ni yín o a'udhu ọlọ́wọ́ bá dá ọ̀bọ lọ́tọ̀ àwọn ànàkí lọ́tọ̀ àwọn tí wọ́n máa mú àwọn fọ́múlà burúkú wọ̀nyẹn wá àwọn ọ̀gbọ́ lọ́wọ́ bá gbọ́ so n táwọn kan máa ń rò wọn kan máa ń ronú nípa material lásán wọn ní kankan kí lẹ́yìn ń ni tí ò ní ọ̀sọ́ ìbá sọ̀rọ̀ ọlọ́wọ́ ọba alágbára gbogbo nǹkan so náà wà ní ọbẹ̀ ẹsẹ̀ déèyàn tí kọ́kọ́ máa gbé kọ́kọ́ kọjọ́ ní máa gbé kọ́kọ́ jẹ́ tí yọ ó túmọ̀ sí pé nǹkan kan yọ lọ ó túnbọ̀ ya lọ padà yé a'udhu billahi minash shaitani ọ gbẹ́ngbọ́ ya lọ́wọ́ agérù ńkú o gbọ́ ya lọ́wọ́ ni irun tá a ṣe yẹtuyẹtu yìí náà tí ó yẹ ká ṣe amendment tí ó yẹ ká ṣe adjustment a'udhu billahi ta'ala Allahu amma yaqulul kuffar ọlọ́run ọlọ́run táwọn ọdá wa lára baba ńlá wa anabi adam aleyhi salam ọdá wa ó tún wá yàwòrán wa wọ́n ti kọ́kọ́ dá anabi adam kalẹ̀ látara àmà àmà tó jẹ́ wípé asúnná asúnná fi wá lè kanko látara rẹ̀ lọ́lọ́run ti ṣẹ̀dá baba ńlá wa anabi adam aleyhi salam wọn á gbé kalẹ̀ bẹ́ẹ̀ bọ̀rọ̀ gidi ọ̀n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run á yí àwòrán rẹ̀ ó ya ojú fún kọ́ máa jọjú ó ya ẹyinjú fún kọ́ máa jẹ́ ẹyinjú ó ya imú fún kọ́ máa jẹ́ mú ó yí ètè fún pé kọ́ máa jẹ́ ètè ó ya ẹnu fún kọ́ máa jẹ́ ẹnu ó ya ká ẹnu fún pé kí ni ó àtẹ̀yìn ọlọ́run bá tún ya ọ̀nà funfun ó ya ikùn fún ó ya ìyà fún ó ya abẹ́ fún ọ̀yàtàn fún ọ̀yàbí fún ọ̀yọ̀rúnkún fún ọ̀yọ̀júkún fún ọ̀yà ẹsẹ̀ fún. watabarakallahu ahsanul khaliqin ìbùkún ni fún ọlọ́wọ́n bá ọba tó dá àwọn ẹ̀dá rẹ̀ gbọ̀nà tó dára jù. báyìí lọ́lọ́wọ́n bá ṣẹ̀dá wa ádámù alayhi salam pàtọ́lọ́ ń ṣẹ̀dá rẹ̀ ó fi ìgbà pípẹ́ bẹ́ẹ̀ ń bọ̀rọ̀ gidi báwọn tí sẹ́mi lára rẹ̀ náà lànà Ànábì sallallahu alaihi wasallam sọ Ọlọ́run ọba ni mo jẹ́ o mo sì jẹ́ òpin fáwọn aránṣẹ́ rẹ̀ wa inna ádámà lamunjandalun fi tinatẹ̀ láti ìgbà tí ádámà ti wà ńlẹ̀ bọ̀rọ̀ gidi lámà gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé wọn náà wọ́n ni wọ́ ọmọ bàbá rẹ ni ọ́ ọmọ màmá rẹ ni ọ́ ọmọ àlùtọ́ ni ọ́ ìran àtẹ̀yàtọ̀ ni ọ́ láti ìgbà tá ádámà ti ń bẹ ń gidi ìwọ náà ti jẹ́ bẹ́ẹ̀ tó mo yé wa ìyẹn ni kò sẹ́ẹ̀lì ń bẹ̀ yẹn báwọn ti ń sọ̀sọ́kúsọ wípé anabi sallallahu alaihi wasallam lọla ti dá síwájú rárá wa ṣùgbọ́n anabi ti ń tọ́ka sí ni pé ti ó ti wọn jẹ ó ti bẹ́ẹ̀ náà lèmi náà ọlọ́run ti mọ̀ wá ó ti máa ń tá a sè ó ti máa ń tí ó sè wá ó ti máa ń tá a jẹ ṣáájú kó tó sọ ádámà dèèyàn gẹ́gẹ́ ti jẹ́ kó ti máa ádámà ó ti máa ń ádámà ọ̀jẹ̀ ó ti máa ń ádámà ó sè ó ti máa ń ó sè fún ádámà ṣáájú kó tó di pọ́ ádámà torí pé ọlọ́run ọba ya'lamu ma kan wa ma yakun wa ma lam yakun an law kana kayfa yakun ọlọ́run ma nítorí ti ṣẹlẹ̀ àti ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àti etí ò tí ì ṣẹlẹ̀ nígbà tí ó bá ṣẹlẹ̀ báwo ni ó ṣe ṣẹlẹ̀ ọlọ́run bá mọ gbogbo eléyìí torí rẹ̀ ọlọ́run bá ló dá wa o ó sì wáá ya àwòrán wa ó ya àwòrán wa àlàyé nípa abọ́lọ̀ ti ṣe dáhùn nàbí Adam aleyhi salam ó ti ní suratul Baqara ẹbí ti jẹ́ pé látara àmà ìpọ̀rọ̀ náà ti dá àmọ́ àwọn àtàjọ́ máa rẹ̀ àwọn àrọ́mọdọ́ máa rẹ̀ ọlọ́wọ́n bá dá wa ni o látara omi gbọ́lọ́gbọ́lọ́ ilé tó jáde látara bàbá wa àtàwọn ẹ̀yà wa àtara rẹ̀ lọ́lọ́wọ́n bá ti dá wa náà kò sí àtakò nínú yí pé kásọpọ́lọ̀ ń dá wa látàrí ìpẹ́ àti ká sọ pé ọlọ́run ọba dá wa látara anọ́tfà látara omi gbọ́lọ́gbọ́lọ́ ìdí tí òfin sí àtakò láàrin wọn òun náà ni pé ìtàn bàbá ńlá ẹni ìtàn ẹni ni o ìtàn bàbá ńlá wa ìtàn wa ni pàtó ti jẹ́ pé kí ni wọ́n fi dá bàbá ńlá wa èèpẹ̀ ni àti pé kí ni wọ́n fi dá wa náà èèpẹ̀ ni. tó àwa kúmọ́ tọ́lọ̀ wọn á ní ká máa jáde. gbara bá ti ṣe ń jáde a lè gbàgbé ìpìlẹ̀ wa a lè gbàgbé bí ìpìlẹ̀ bàbá ńlá wa ti ṣe rí bákan náà àwọn olùmọ́tò sọ pé mẹ́ni yìí ga tọ́lọ̀ wọn bá ń tara rẹ̀ dáhìn wọ́n ní látara oúnjẹ ilé ìta ń jẹ lọ́lọ́kan ọ̀jọ̀kan ó ṣe pé látara àwọn nǹkan tí lè mú jáde náà ní ìta ń jẹ ti wá so a lè tún rìfẹ́ rẹ̀ náà sí pé àtàrà rẹ̀ náà ni awa náà ti jáde lórí tó di màlíyì tó déyàn àtàrà oúnjẹ tá a kù tó jáde tá a jẹ iná ní gbogbo ẹ̀ náà tuntun wá. lẹ́yìn tó lọ́wọ́ bá wá dá wa tán ọlọ́wọ́ bá wa wá fẹ́ fún wa nírò lẹ́yìn tó ń dá wa tán ó ń sọ fún àwọn ọ̀hún pé Adam ẹ forí balẹ̀ fún Adam alayhi فسجدوا إلا إبليس لم يكن من الساجدين pípàṣẹ tó lọ ń pàṣẹ báyìí lójijì làwọn mọ̀lẹ́kà gbọ́ ni wọ́n sì tẹ̀lé torí fáwọn yẹn wọ́n ń pè ní fáwọ́ tààkìb bọ́lọ̀ ti pàṣẹ ta ìpàṣẹ bẹ́ẹ̀ làwọn mọ̀lẹ́kà gbọ́ ni wọ́n tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n bá níbẹ̀ wọ́n forí kalẹ̀ ilẹ̀ ibilis àfi ibilis aṣ-ṣaitan lam yakun minas sajidin ọkọ̀ láti jọ́ kan nínú ẹni tó forí kalẹ̀ àyà yìí tí a bá wò dáadáa a rí pé tí ń tọ́ka sí òun náà ní bọ́lá wọn bá ti ṣẹ̀ṣẹ̀ dá wa gẹ́gẹ́ bó ti ṣe wá nínú àwọn àyà mi nínú suratul mu'minun ọlọ́ni wa laqad khalaqnal insana min sulalatin min tin ó sẹ́lẹ̀ ayé ń bẹ̀ bó ti ṣe dá wa látara àmà. èèyàn tọ́lọ́wọ́ bá ń tọ́ka sí ń bẹ̀ yẹn alif wa lam níbẹ̀ yẹn ọjẹ́ lil'ahd alif wa ti tẹ́tí ma ò adam aleyhi salam ọlọ́run ṣẹ̀dá tiẹ̀ látara ọlọ́wọ́ bá tún sọ pé látara baba ńlá yìí onìkan náà lọ́lọ́wọ́ bá dá látara ìpẹ́ ṣùgbọ́n ìyàwó rẹ̀ ńkọ́. látara ẹ̀fọn àyà tiẹ̀ lọ́lọ́wọ́ bá ti dá ìyàwó tiẹ̀ wa khalaqa minha zawjaha látara èèyàn yìí látara èèyàn àkọ́kọ́ yìí lọ́lọ́wọ́ ti dá ìyàwó tiẹ̀ ìyẹn Hawwa alayhi salam tọ́ ọlọ́wọ́ bá wá ní. lẹ́yìn náà ja'alnahu nutfatan fi qararin makin. gbogbo èèyàn míì tọ́lọ́ wọn á ń dá lẹ́yìn bàbá ńlá àti ìyá ńlá yìí ọlọ́wọ́n bá ń dá wọn ní látara mani eléyìí tọ́lọ́ ní kọ́ máa bẹ kọ́ máa kọ́ máa dàgbà nínú àpò òbí eléyìí tí ìsọ̀kárí ẹ̀ àpò òbí obìnrin ibẹ̀ náà lọ́lọ́wọ́n bá wa tó ti ń ṣàgbégun dídá wa àpò òbí ìsọ̀sìkárí ẹ̀ torí pé àpò òbí kọ̀ọ̀kan ọlọ́run fi màláìkà sọ màláìkà yìí ọwọ́ nù hadith anabi muhammad sallallahu alayhi wa sallam hadith eléyìí tó sọ pé imam al-bukhari àti àwọn míì gbé jáde anabi sallallahu alayhi wa sallam ó ní ní kíá tí màá ní yìí bá ti lè bọ́ sínú àpò òbí báyìí màlíkà tí ọlọ́wọ́n bá fi àpò òbí sọ yóò máa sọ pé ay rabbi nutfah ìrẹ́ olúwa ẹlẹ́dàá mi mo rí àtọ̀ nínú àpò bí yìí o tí wọn Ọlọ́run sọ fẹ́ sẹ̀dé yẹn látara ni àbò ò sẹ̀dé yẹn látara bẹ́ẹ̀ ni mọ̀lẹ́kọ̀ ọmọ àbèrè tọ́lọ́run ẹlẹ́dàá wọn tó bá sọ pé wọ́n sẹ̀dé yẹn látara rẹ̀ mọ̀lẹ́kọ̀ ọmọ sọ látijọ́ yẹn títí tí ó fi jẹ́ bíbí torí ẹ̀ ààyè tí ọmọ ń gbé tó ti ń nínú àwọn ẹ̀yà ààyè tí ń bẹ lábẹ́ ni torí Adam atara ama atara ìpẹ́ lọ́lọ́run ti dáhùn lẹ́yìn rẹ̀ lọ́lọ́run yá àwòrán rẹ̀ ọlọ́run apalẹ́ pẹ̀lú pé káwọn ẹni tó ti síwájú rẹ̀ níbí bẹ àwọn mẹláìkà tí wọn kì í sẹ́lọ̀ ni wọ́n máa ṣe. ọlọ́run pa wọn láṣẹ pé kí wọ́n forí balẹ̀ fún adam aleyhi salam a sì ti mà wípé àgbéga ńlá ni fẹ́ni tá a ní kí wọ́n forí balẹ̀ fún àwa tá a wá jẹ́ ọmọ àti àrọ́mọdọ́mọ adam aleyhi salam ṣíṣẹ̀dá tó lọ́wọ́ bá ṣẹ̀dá tiwa ó ṣẹ̀dá tiwa ní látara omi gbọ́lọ́gbọ́lọ́ tí máa jáde láti bàràbàrà àdí ọkùnrin àti láàrin àyà obìnrin ọlọ́run á ya àwòrán tiwa nínú àwọn àyà wa lẹ́yìn ìgbà tó ti ṣẹ̀dá wa nínú ẹ̀ látara ìbàràbàrà àdí bàbá wa àtomitọ́ jáde látinú igbá àyà àwọn àyà wa torí ẹ̀. kìí ṣe ntí kò ṣe déédéé tába sọ pé lọ́n gbogbo ọmọ èèyàn yàtọ̀ sí baba ńlá wa Adam àti ìyá ńlá wa Hawa kọ́lọ̀ ń dá gbogbo kálukú wọn látara àmà àtọ̀mí gbọ́lọ́gbọ́lọ́ kìí ṣe ntí àṣìṣe wà ń latara ó dá wọn látara lára baba wọn ó sì dára wọn látara omi latara látara tiwọn torí ẹ̀ ọlọ́ni. خلقناكم ولقد خلقناكم تجاجا تسدايو ثم صورناكم نينا أوا يا وناي eléyìí ń túmọ̀ sí pé ìṣẹ̀dá wa lọ́kọ́ síwájú yíyàwòrán wa gẹ́gẹ́ ti ṣe rí nínú hadithi abdullahi ibn mas'ud radiyallahu anhu eléyìí tí bukhari àti muslim gbé jáde níbi tí anabi sallallahu alaihi wasallam tó ti ń ṣàlàyé fún wa àwọn ọ̀nà tọ́lọ̀ ń gbà ṣẹ̀dá wa ìjọ mélòó la n'inu wà lómi gbọ́lọ́gbọ́lọ́ nínú ìyá wa wọ́n pè lógójì ọjọ́ ogójì ọjọ́ kejì tí ó tẹ̀lé omi gbọ́lọ́gbọ́lọ́ yí padà yóò di ẹ̀jẹ̀ dídì ìjọ ogójì ọjọ́ kẹta tí ó tún tẹ̀lé ẹ̀jẹ̀ dídì ó yí padà di bá ẹran. fáàsì ẹran ibẹ̀ láti ya orí láti ya àwòrán orí sọ́tọ̀ á ya àwòrán ọrùn sọ́tọ̀ apá àti gbogbo oríkèé yòókù ìyẹn ni kí wọ́n lọ́kọ́ khalaqnaakum thumma sawwarnaakum àti kọ́kọ́ ṣẹ̀dá yín ká tó ya àwòrán yín bàbá ṣe wọ ọlọ́run ló máa ń ya àwòrán àwọn ẹ̀dá rẹ̀ fi ayyi suratin ma sha'a rakkabak orí àwòrán yòówù tó bá wù ọ́ lọ́nà lè yà ọ́ ó lè yà ọ́ kórìí rẹ̀ orí rondo ó sì lè yà ọ́ kórìí rẹ̀ orí bẹ́rẹ̀kẹ̀tẹ̀ ó lè yà ọ́ kété rẹ̀ kórìí roboto ó sì lè yà ọ́ kété rẹ̀ orí fáńfàfáńfà kò síbẹ̀ ẹ̀ sì lè dọ́gbọ́n tó wàá gbé kó fẹ́ lọ dínkù kọ́ má tún dorí sí mi ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa ó yà àwòrán àwọn èèyàn kan ó ní kí wọ́n dúdú ó yà àwòrán àwọn èèyàn kan ó ní kí wọ́n jáláwọ̀ yéye. tẹ́ǹpé funfun ọyá àwòrán àwọn èèyàn kan àwọn ko kò dúdú funfun síbi ọlọ́wọ́ bàbá ti ṣe fẹ́ ló máa ń yàwòrán àwọn ẹ̀dá rẹ̀ ọlọ́wọ́ bá ló ṣe léyìí a kì í búyàn lórí bọ́lọ̀ bá ṣe ṣe torí pé ìwọ́kọ́ ló ṣera rẹ̀ ìwọ́kọ́ re dára rẹ̀ báwa sọ pé wọ́n dúdú họ́họ́họ́ ọ̀wá ọ èyí tó bá fi gbá èyí gbọ́n ni wọ́n ti fi gá yẹn agùnmániyè sọ̀rọ̀ kọ́ lọ́ọ́ ló ń bú yẹn torí pé wọ́n kọ́ lọ sọ fúnra rẹ̀ kíkọ́ máa ga lọ owó ọlọ́run ló ní kọ́ ga ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ èèyàn náà ni òsì fẹ́ ga tọ́lọ̀ ní kí wọ́n jẹ́ kúrúmbété ó wù wọ́n kí wọ́n ga ṣùgbọ́n lọ́ọ̀ ní kúrúmbété lẹ́yìn ọ̀jẹ̀ wọ́n yẹ búyàn pẹ̀lú bọ́lọ́n bá ṣe ṣe yàn torí pé ń lọ dá wa wọn ò lè fi dídá tọ́lọ̀ ń dá ọ bú ọ wọn ò sì lè fi àwòrán bó ti ṣe wà bú ọ torí pé ta ló ya àwòrán rẹ Allahu Rabbul Alamin ọ̀yanilẹ́nu báyìí màkà ti ṣe pọ̀ láyé lónìí tó fi jẹ́ pé ọ̀pọ̀ ẹ̀mọ́ yẹ àwọn èèyàn inú wọn máa fi àwọ̀ ẹ̀yà èdè ni wọ́n fi máa bọ́ màlàkejì ṣe ẹni tó ṣe pé àwọ̀ rẹ̀ ọ̀bá rí bíi tiwọn wọ́n máa fojú kéré rẹ̀ pàápàá jùlọ àwọn ẹni tí ń wò pé àwọ̀ tàwọn funfun àwọ̀ wọn funfun wọ́n máa fojú kéré ẹni tí àwọ̀ tiẹ̀ dúdú wọ́n máa pa àwọn aláwọ̀ dúdú yun wọ́n máa sùn máa wọn wọ́n dènà sáwọn ní ti gbogbo èèyàn jọ ń lò tọ́láwọ̀ dúdú bá fọwọ́ kàn wọ́n lè pa àwọn ò ní lò ó dìgbà táwọn bá wá kànkì àtọ́sẹ́ táwọn fi fọ́ dáadáa kànkì onírin táwọn fi bó dáadáa torí kíni èèyàn dúdú ti fọwọ́ kàn la hawla wala quwwata illa billah sáwọn la dára la yàwòrán ara bá a sì bára sáà la kúnra wa lọ́dà àwọn tá a kúnra wa lọ́dà ó sì wọ́ wa lọ́dà a sì dúpẹ́ fọlọ́ torí ọ̀dà tó kun wa dáa púpọ̀ a dúpẹ́ fọlọ́ nínú àwọn dúdú náà ẹ̀jẹ̀ ńkúpa kí ni tó ń gbé kátẹ́lómi náà ni ya ọmọ sakọ àwọn bàbá àti ìyá rẹ náà ah, eh, ọmọ wa tẹ fẹ́ kí ni máa sọ ọmọ lásán ọmọ wa mọ pàǹdà tó wá jẹ́ pé tìyín lọ́dọ̀ lọ wọn náà gan la sì rí báwí lọ́yọ́ pé kọ́lọ́ ni wọn náà ń léka irọ́ lásán kọ́lọ́ ló ń sí ọ̀rẹ́ lọ́wọ́ pé ńgbà tó náà tó bá kò ní kẹ bàmú tó bá ti bẹ̀rẹ̀ sí ní hàn lẹ́ẹ̀kẹ́ láìkọlà àbí òye wa náà kí tẹni tó pupa ó tún yàtọ̀ sáwọlẹ́lẹ́ yàtọ̀ sẹ́ni tó dúdú tó ń torí ẹ̀ ló jẹ́ pé ẹ rí i pé àwọ̀ wọ́n mọ owó pé nǹkan bàbàrà kan ni ọlọ́run bá lọ dá wa ìwọ ò lè dá kan hada khalqullah ẹ̀dá ọlọ́run lélẹ́yìí ìwọ ni wọ́n dá ìwọ ni wọ́n dá ganan rí o lè búyàn lórí ìwà tó hù o lè búyàn lórí ìgbésẹ̀ tó gbé àmọ́kọ́ wa bú lórí bọ́lá ti ṣe dáa ó túmọ̀ sí pé ọ̀gbọ́n ni wọ́n ọ̀gbọ́n ò sì ṣe làákà ẹ̀ wọ́n lẹ́nu tó bá ṣe làákà kò ní búyàn pẹ̀lú tó lọ́wọ́ bá ṣe fún un. ilé ìjẹba ọlọ́run ló yàwòrán wa eléyìí túmọ̀ sí pé ìṣẹ̀dá ló máa ń síwájú yíyàwòrán torí kó sọ pé walaqad khalaqnakum thumma thumma lit-tarahi wat-tartib thumma ó máa ń túmọ̀ sí pé ọpẹ́ síta lákọ̀ọ́kọ́ òun ló dé lẹ́yìn ètò síwájú ìyẹn ni pé ìṣẹ̀dá ló síwájú ìyàwòrán ló ṣe kíni òun ló tẹ̀lé gẹ́gẹ́ bọ́lá wọn bá tún ṣe sọ nínú suratul oni huwa allahu alkhaliq albariq almusawwir alkhalq osiwaju ataswir bẹ́ẹ̀ ni ọba adẹ́dà olùpilẹ̀ dání albariq oni almusawwir olùyàwòrán ẹni ẹni kó ti kọ́kọ́ dá wa ná kó ti wá yàwòrán wa bó wù fẹlẹ́ ìjẹba huwa alladhi yusawwirukum fil arhami kayfa olóyìn àwòrán kálukú wa nínú àpò bí ìyá rẹ̀ bó bá ti ṣe wù bó ti ṣe wù lọ́yà àwòrán wa nínú àpò bí ìyá wa torí ẹ̀ eléyìí jẹ́ bọ́lá ọba wa ti ṣe wa baba ńlá wa Adam alayhi salam wọn ti fi ní gidi báyìí kò sí ẹ̀dá ọlọ́ntọ́ máa ń tí ọ̀jẹ̀ kò sí ẹ̀dá ọlọ́ntọ́ máa ń di mi sí lára. ثم قلنا للملائكة لينا لا وصفها ملائكة eléyìí òfin ọ̀pọ̀ àmọ̀lẹ́kà ti síwájú àwọn èèyàn ní bíbẹ̀ àmọ̀lẹ́kà ti síwájú àwọn èèyàn ní bíbẹ̀ ọlọ́run ti dá àwọn síwájú àwọn èèyàn yóò sùn fi hàn pọ́n àlìjánu ti síwájú àwọn èèyàn ní bíbẹ̀ nítorí pé Iblis rajim minal jinn nínú àwọn àlìjánu ló ń wà. nínú àwọn àlìjànú ló ń wà tọ lẹ́yìn náà lọlọrun sọ fún àwọn mẹláìkà wípé osjudu li Adam ẹ forí kalẹ̀ fún Ádámù fasajadu ojújú ní gbogbo wọn wọ́n sì forí kalẹ̀ fún anabi Adam aleyhi salam illa ibilis. àfi ibilis. lam yakun minas sajidin ọkọ láti jọkan nínú àwọn tó forí balẹ̀. kí ló dé tọ́lọ̀ ń ṣe àyọkúrò iblis nínú àwọn màláíkà kí ló dé tọ́lọ̀ ń ṣe àyọkúrò iblis nínú àwọn màláíkà sára àwọn màláíkà ni iblis ni àbí kì í sára wọn kó lè bá yọ nísìnyá sọ pé gbogbo ọmọ ló ti jẹun àyàfi Khalid gbogbo ọmọ ló ti jẹun àyàfi Khalid. أكل الأولاد كلهم إلا خالدا أكل الأولاد كلهم إلا خالدا gbogbo àwọn ọmọ ló ti jẹun àyàfi Khalid tó bá sọ pé akala al-awladu kulluhum illa himarun akala al-awladu kulluhum illa himarun. gbogbo ọmọ ló ti jẹun àyàfi kẹtẹkẹtẹ gbogbo ọmọ ló ti jẹun àyàfi kẹtẹkẹtẹ sórí wa ńgbà tá a bá gbọ́rọ̀ ẹni pé sọ́mọ̀ kan ń nínú wọn tí wọ́n sọ kan kẹtẹkẹtẹ wọn ìyẹn ni pé kẹtẹkẹtẹ ẹranko ni ò sọ pé ah báwo ló ṣe rọrùn láti ṣe àyọkúrò kẹtẹkẹtẹ àwọn èèyàn gbogbo ọmọ ti àyàfi kẹtẹkẹtẹ nìkan agbọ́ gbogbo ọmọ ti jẹun àyàfi Khalidu nìkan so tí wọ́n bá yọ nǹkan tí kìí sara nǹkan kúrò nínú nǹkan wọ́n ń pè ní istithna'un munqati' àyọkúrò tó já torí pé ta àyọkúrò nínú nǹkan yòókù yun kìí sara rẹ̀ bí kẹ́nìkan wá síwájú adájọ́ kọ́sọ́ ike lé àárẹ̀ ìhe. mílíọ̀nù náírà lí àlẹ́yìí mílíọ̀nù náírà ilà àkìbẹ́. owó tó jẹ mí òun náà ni one million naira àyàfi àpamọ́wọ́ kan ó jẹ mí ní one million naira minus àpamọ́wọ́ kan ah ṣé ara owó náà làpamọ́wọ́ ni àbí báwo ẹ̀ láyé wa. àbí òye wa ìyẹn kí tádájọ́ tó bá yẹ pé orí rẹ̀ pé onímọ̀ òní ó tún máa bí wọn pé kí wọn á ní túmọ̀ rẹ̀ lẹ́yìn tògbà tó lọ́wọ́ bá sọ fún wọn torí pé ńgbà tó lọ́wọ́ sọ pé gba ntí òjò gba ni ètò túmọ̀ ara àwọn torí tí ò bá jẹ́ ara wọn wọn bá sọ pé illa iblisu bí bá sọ pé akala al-awladu kulluhum illa himaron ron gbèsè himaron ṣùgbọ́n gbàtọ́ pé èèyàn ni ò tí ì jẹun nínú àwọn èèyàn a sọ pé akala al-awladu kulluhum illa khalidan gbàtọ́ lọ́wọ́ bá náà sì sọ yìí pé. ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس ǹjẹ́ fatiha tó gbà ń bí ṣé istithna muttasil ni eléyìí tí ń tọ́ka sí pé ara wọn náà ni Iblis tí ò forí kalẹ̀ àwọn olùmọ̀ wọn ni ìtọ́dọ́gba òun náà ní kọ́kàn wá báyìí Ìbílísì ìsara màláíkà láti pilẹ̀ kì í sara wọn ọ̀kan náà àlùjànnú ní kẹ́ báyà alukur'an mi sì tọ́ka sí eléyìí wọ́n ń pè ní istithna'un munqati' torí pé istithna'un ni min ghayri jins min ghayri al-jins tọ́ torí ẹ̀ ló di èdè lárúbáwá nìsín tó bá sọ yìí pé laqad ablasa al ọmọ ti di ìbílẹ̀sọ ẹni kó ti di aláìgbọ́rọ̀ ó ti di aláìgbọ́rọ̀ ó ti wọ eyín òkè abẹ́lẹ́sẹ̀ wallet bí ká sọ pé ṣẹ́tọ́nà wallet ó di ṣètánì ìwà ṣètánì ni ń wù wọ́n ti máa ṣe sọ pé tẹ̀ṣẹ́ ìtọ́nà ó ti ń ṣèṣe àṣetán bẹ́ẹ̀ náà ni abẹ́lẹ́sẹ̀ ó ti ń hùwà ibilis ó ti di àmì burúkú iná ló sì ṣe jẹ́ pé àwọn tí máa sọmọ lóko kókó wọn ò tí ì ṣàṣìṣe sọmọ ní ibilis báyọ̀ ní ti gbọ́ rí <laughs> ibilis ló máa ń jẹ́ o ibilis náà sáà ló ń jẹ́ pé báwo à sọkúsọ nìyẹn àbí kéèyàn sọmọ ń ṣe tọ́ọ̀nù ṣe tọ́ọ̀nù báwo ha ha. ó ti di ramza shar ó ti di àmì aburú gbogbo aburú ẹ̀rí tí àwọn èèyàn àtàwọn tó mà àtàwọn tó mà wọ́n ní ọlọ́run yà wá ya àṣetáni kí ṣetáni mọ́ ìyáálé wa o subhanallah ọ̀dà àmì aburú títí láéláé ebilisa ọkọ̀ láti forí kanlẹ̀ tán eléyìí ìforíkalẹ̀ tó lọ ní kó foríkalẹ̀ yìí ọjọ́ ìforíkanlẹ̀ àgbéga ìforíkanlẹ̀ kíkí ìforíkanlẹ̀ àgbéga ìforíkanlẹ̀ kíkí ọlọ́run ó ní kí wọ́n gbé ádámà ga ó ní kí wọ́n kí ádámà kí wọ́n foríkanlẹ̀ fún yéé ṣe ìforíkanlẹ̀ ìjọsìn yéé ṣe ìforíkanlẹ̀ kí wọ́n jọ́sìn fún ádám ṣèbẹ́yìn ti mà pé ìtọ́ ga jù nínú àṣẹ ọlọ́run tó fi pa wá kò sí ìtọ́ga tó kásìn lọ́n lò nìkan ètò sì ga jù nínú tọ́lọ̀ ń kọ̀ fún wa kò sí ìtọ́ga tó ẹ má ṣẹbọ sọlọ báwo wá lọ lọ́n tó sọ pé ẹ ò gbọ́dọ̀ sí nǹkan míì lẹ́yìn òun àti pé ní tó bá kú lórí pé ń sin nǹkan míì lẹ́yìn òun láì tú òun ò ní foríjìn láéláé báwo ni wọ́n ṣe ń lérò wípé ìṣe lọ́lọ́ọ̀ ní káwọn mọ̀lẹ́kọ̀ forí kalẹ̀ fún ádámà nítorí pé wọ́n fẹ́ sìn ọlọ́ọ̀ ní kí wọ́n sìn a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n ọba kì í gbà kì í yọ́nú sí pé káwọn ẹrú òun ṣe kèfèrí wala yarda li'ibadihi al-kufr kì í yọ́nú sí pé káwọn ẹrú òun kún ṣe kèfèrí sọ torí ẹ ìforíkalẹ̀ ìforíkalẹ̀ ta'dhimun wa tahiyya ìforíkalẹ̀ àgbéga àti kíkìnì la sujuda ibadah kìí ṣe ìforíkalẹ̀ ìjọsìn jẹ́tìlẹ̀ báyìí wa sáwọn náà lára àwa lè máa foríkalẹ̀ fúnra wa níta gbéga àti kíkí ńgbà tí ò bá ti jẹ́ ti ìjọsìn àti pé pápá gan tí bá a tún rírú ẹ̀ ní ayọ̀ ọgọ́rùn nínú súrọ̀tù Yusuf alayhi salam bí bàbá àti ìyá rẹ̀ àtàwọn ọmọ ìyá rẹ̀ bá ti ṣe forí wá bá ṣe forí kalẹ̀ fún eléyìí tó jẹ́ rírọ́ àlátọ́lá tó ti lá láti kékeré pé ẹ bẹ ti. إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين وبابامي mo rí àwọn ara wọn mọ́kànlá o mo sì róòrùn àti òṣùpá o tí gbogbo wọn forí kalẹ̀ fún mi. àti ìtumọ̀ aláì òun náà ní tọ́wọ́ àṣẹlẹ̀ nígbà ìgbẹ́yìn gbàtọ́ lọ sí àgbéga fún Yusuf lẹ́yìn táwọn ọmọ ìyá rẹ̀ ti pètèpèrò pàwọn fẹ́ pa tọ́lọ̀ ń kólà tọ́gbà kú lọ́wọ́ aburú wọn tọ́wọ́ ṣe é pé àti olórí àtẹlẹ́mú wọn ti bàbá ti yá àwọn ọmọ ìyá yìí náà gbogbo wọn àforíkalẹ̀ fún Yusuf ní wọn sọ fún bàbá rẹ̀ pé hada ta'wilu ru'yaya min qabl eléyìí ni ìtumọ̀ àlá tí o pé mo rí oòrùn àti òṣùpá àti àwọn ìràwọ̀ mọ́kànlá tí gbogbo wọn forí balẹ̀ fún mi àwọn ọmọ ìyá rẹ̀ tọ́jú ọmọ bàbá rẹ̀ àwọn mọ́kànlá ni wọn bàbá àti ìyá náà pẹ̀lú wọn wá gbogbo wọn forí kalẹ̀ fún Yusuf alayhi salam yéèsè ti jíjọ́sìn ìforíkalẹ̀ àgbéga ni àti ìforíkalẹ̀ kíkí sára náà lára tá a lè máa ṣe bẹ́ẹ̀ fáwọn aṣíwájú tá a lè máa ṣe bẹ́ẹ̀ fáwọn ọlọ́lá àwọn àgbàlagbà tá a lè máa ṣe bẹ́ẹ̀ kí wọn nígbà tó ti kọ́ alukur'an náà ló ń fún wa ròyìn yìí kákó sọ pé a rí inú alukur'an kásìmí kásìmí fanfàásì kásìmí ariwo pa a lè ṣe bẹ́ẹ̀ a lè ṣe bẹ́ẹ̀ nítorí pé ẹni tí wọ́n fẹ́ forí balẹ̀ fún lónìí isa anabi adam alayhi salam nígbà tí wọn náà sì ṣe màláìka ìbá màláìka lọ́lọ́ ní kó forí kalẹ̀ fún ádámà bàbá olùsèwájú tó wàá fẹ́ gbéra rẹ̀ sípò màláìka tó sì fẹ́ gbọ́ lómi sípò ádámà alayhi salam fahadà qiyasun ma'al farq ìfi nǹkan wéra wọn ìfijọ́ra wọn tó kún fún ìyapa ni kò sẹ́rìí mbẹ́wọ̀n lẹ́yìn náà ta ni Yusuf ta lọ́mọ ìyá Yusuf aleyhi salam sẹ́ni tó fẹ́ kókó fẹ́ forí balẹ̀ dọ̀bálẹ̀ fún òní Yusuf àti àbí wọ àtàwọn atani ni bàbá àtìyá àtọmọ ìyá Yusuf ẹ̀rí kíkọ̀ jọra o yàtọ̀ sílẹ̀yìn ìdáhùn kejì eléyìí tó parí awuyewuye tó mọ̀pin bá fanfa àti àjàngbìlà òun náà ní pé gbogbo eléyẹn shar'u man qablana òfin àwọn ẹni tó ti síwájú jọ anabi Muhammad sallallahu alayhi wa sallam lélẹ́yìn o tófin àlàyé òfin tàwọn tó síwájú jọ tiwa tó bá wà nù alukur'an ṣé òfin ni táwa náà lè lò àbí kìí ṣòfin tá a lè lò òfin tá a lè lò ni lópin ìgbà tí ó sí ń tọ́ta kò nínú òfin tiwa alhamdulilah àti rí nítorí takò ní òfin tiwa anabi sallallahu alayhi wa sallam ológàjù ológàjù tí gbogbo wa kúrú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọn yìí kúnlẹ̀ fún wọn yìí sì dọ̀bálẹ̀ fún amọ̀sibọ́sí pé wọ́n forí kalẹ̀ fún kódà ọwọ́ nínú hadith ilé tí ibnu abi shayba tó gbé jáde nínú tírà rẹ̀ al wọn ni mu'adh ibn jabal anabi ran lọ sílẹ̀ sham ó wá rí i pé nílẹ̀ Sham lọ́hùn torí ẹ̀sìn Nasara ló gbogbo ń bẹ̀ dáadáa ó rí i pé nílẹ̀ Sham tó bá fẹ́ kí àwọn olórí ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì lọ́hùn wọ́n á máa forí kanlẹ̀ fún wa ni àwọn ọ̀kásá ìdá dáadáa wọn kà fún sẹ́mi pé lọ́dọ̀ tiwọn nínú ìgbàgbọ́ tiwọn olórí ṣọ́ọ̀ṣì ó ní àǹfààní àti bọ́lọ̀ ń dárí jìn ẹlẹ́sẹ̀ eléyìí ń bẹ nínú ìgbàgbọ́ tiwọn pé wọ́n lè bọ́lọ̀ ń darí jin ẹlẹ́sẹ̀ ọlọ́wọ́n bò sì ṣerú bẹ́ẹ̀ fẹ́nìkan rí àyàfi báwọn ṣe ń parọ́ ẹnikẹ́ni tó bá ṣẹ̀ tó ṣẹ̀ lọ́n ọlọ́run ní kó tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ ọlọ́run òbúkátà kò gbọ́dọ̀ ẹnìkan kó tó foríjì hàn torí ẹ̀ wọ́n máa forí kalẹ̀ fáwọn ọ̀gá wọn wọ́n wá ní mo ti sọ dáadáa mo ti rí ní tí wọ́n ń ṣe mo wá òkú àwọn eléyìí àwọn kókòkò àwọn kútẹ́kùtẹ́ yọ ọ̀lẹ́tọ̀ sí kí wọ́n máa forí kalẹ̀ fún wọn ta ló ga tó anabi muhammed sallallahu alayhi wa sallam ònga ló yẹ ká máa ṣe léyìí fún ònga lẹni tí léyìí tọ́ sí dídé tó dé madina torí anabi sallallahu alayhi wa sallam báyìí ó wólulẹ̀ forí kanlẹ̀ fún anabi ni sallallahu alayhi wa sallam ó sọ anabi léèmà ó jẹ́ nǹkan ìyàlẹ́nu anabi dáhùn ó ní máa hàdà èwo o ìyẹn ni kékeré sára àṣesí ti wà owó lè yí o ah Mu'adh ibn Jabal ewo ló ṣe yí Ànábì ní dìde ó ní ah wọ́n Ànábì sallallahu alaihi wasallam nílẹ̀ Ṣáàmù lọ bẹ́ẹ̀ ni mo rí tí wọ́n ṣe fáwọn ọ̀gá wọn mo á rí i pé ìwọ lọ ga tó yẹ ká máa ṣe bẹ́ẹ̀ fún ni mo ṣe wá ṣe bẹ́ẹ̀ fún Ànábì ní kó dìde law kuntu amiran ahadan. أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها tẹ́mi bá jẹ́ni tí pẹ́ nìkan láṣẹ kó forí balẹ̀ fẹ́ lómìn ni obìnrin ní bá pa láṣẹ o kó máa forí balẹ̀ fọ́kọ rẹ̀ torí ọlá tí ń bẹ fọ́kọ síbẹ̀síbẹ̀ ànábì ò tún pọ̀ obìnrin náà láṣẹ kó forí balẹ̀ fọ́kọ rẹ̀ tó ń tọ́lá tí ń bẹ fọ́kọ lórí rẹ̀ ìforíbalẹ̀ tí wọ́n ń sọ yẹn kì í ṣe pọ́dùwà tó bá tó fi gbogbo orí kalẹ̀ tán ẹ̀rí gbogbo ẹni tó bá ti tẹ ọrùn rẹ̀ lọ́lẹ̀ fún yàrá báyìí faqad sajada lahu ó ti forí kalẹ̀ fún un bóyá bọ́lá wọn bá ti ṣe sọ pé wadkhulul baba sajada wa qulu hitta ìgbà tí ọlọ́run sọ fáwọn ọmọ Israel pé wa Baitul Maqdis ilé ìta ládéhùn fún yín bẹ́ẹ̀ wọ ọbẹ̀ lẹ́yìn tí wọ́n ti ṣàyà kókó nàkí tí wọ́n kọ̀ tí wọ́n fi wá ṣe ogójì ọdún nínú dàkú tí dàkú bò wọ́n tí wọ́n sọnù fógójì ọdún orí rẹ̀ lànàbì Musa kú sí orí ìsọnù lànàbì Haruna náà kú sí kótó wá di pé Shamuun nínú àwọn ànàbì àwọn ọmọ Israẹli òun ló wá lídìí wọn tí wọ́n fi wá wọ Baitul Maqdis ọlọ́ni wadkhulul baba sujjada lẹ́kùn tẹ́ gbọ́dọ̀ gbà wọlé òun náà ní lẹ́kùn yìí o bí yóò sì tẹ́rí lọ́ọ̀lẹ̀ kò lè rí bẹ́ẹ̀ gbà torí lẹ́kùn tó kúrú ni báwo bá tẹ́rí rẹ lọ́ọ̀lẹ̀ ò lè rí bẹ́ẹ̀ gbà àbẹ́yẹn ọba ha bẹ́ẹ̀ wadkhulul baba sujjada Ibn Abbas radiyallahu anhuma ó ní wíwọlé tọ́lọ́run bá ní kí wọ́n wọlé gẹ́gẹ́ bí imaamul mufassirin at-Tabari ti sàlàyé nù tafsiri rẹ̀ ó ní wọlé tọ́lọ́run ní kí wọ́n wọlé ń bẹ̀ náà ní kí wọ́n tẹ orí wọn bàbá yìí so that oríire òfin ní gbàgànà kò ní gbògiri so ọwọ́ ti tẹrí mọ́lẹ̀ tá tẹrí mọ́lẹ̀ o ẹlòmíì tí ẹ lè tayọ bẹ́ẹ̀ nítorí pọ́ ga ẹlòmíì tí ẹ lè tayọ bẹ́ẹ̀ kó tó rùkú ẹlòmíì tí ẹ lè tayọ bẹ́ẹ̀ so ọwọ́ títẹrí òun kí lorúkọ rẹ̀ sojú ìforíkalẹ̀ ni torí ẹ̀ kò sí nínú ẹ̀sìn tiwa nígbè kéèyàn ọmọ ọmọ tẹ ọmọ àforíkalẹ̀ fún yàn ọmọ àdọ̀bálẹ̀ fún yàn so kò sí nínú ẹ̀sìn wa ẹ̀sìn tọ́lọ̀ fi rán nàbì sallallahu alayhi wa sallam tàbá wa rẹ̀ nítorí ń bẹ́ẹ̀ nínú ẹ̀sìn wa ẹ ọ̀sán àwò gbọ́dọ̀ ẹ ti rí o. kẹsì wá láǹfààní o káwọn náà lè bá a mọ̀ àmọ́ tí bàbá ti wá sí ẹ̀yin náà wá padà sí dìńtà wà ẹ̀yin náà pati o ẹ̀ ní í ṣe máa o ẹ̀yin náà pati ẹ̀ ní í ṣe máa torí inú kẹ́yìn orí mú wa káwọn náà kúkú jọ ma ṣe ìbí kẹ́ ẹ má rí mú wa kẹ́ ẹ máa ṣe táwa náà ń ṣe sẹ́wọ̀n kókò sí tọ́sẹ́kù lẹ́yìn òdodo àfirọ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé tá a bá wà lẹ́nu tó sọ pé ẹ́ njọ́ kan abubakar àti umar wọn ní gbólóhùn aṣọ umar wa ní gbàtà abubakar sẹ́wọ̀n òun ní foríjì abubakar ní foríjì òun olóhùn ní foríjì sẹ́ẹ̀ tọ́ eléyìí wọn á ba abubakar lọ́kàn jẹ́ abubakar wa kọ́ ẹ̀wù rẹ̀ ó di ríẹ́ríẹ́ ọ̀dọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam bánabi ti ṣe rí anabi ti mọ̀ pé ba lọ́kàn jẹ́ tá a ń ba ọ̀rẹ́ mi lọ́kàn bí wọ́n ti ṣe mú ẹ̀sìn islam wá fún yín nù tí gbogbo yín takò abubakar nìkan ni ọ taku gbogbo yín lẹ pè ló purọ́ abubakar nìkan ló pè mí lólódodo bẹ́ẹ̀ ni mo ní kí ẹ kówó yín wá kẹ́ fi sí ọlọ́run lọ sẹ́ni tó kó kalẹ̀ abubakar ló kó gbogbo dúkìá rẹ̀ kalẹ̀ sẹ́ẹ̀sì ọ̀rẹ́ mi lọ́rùn lẹ abẹ́ẹ̀ ní lọ́rùn lẹ lẹ́yìn tí abubakar sálàyé gbédè òyédè tí Umar bí wàá sọ pé òun ní foríjìn anabani yaghfirullahu laka ya Aba Bakr yaghfirullahu laka ya Aba Bakr yaghfirullahu laka ya Aba Bakr Ọlọ́run foríjìn ìwà Abubakar gbanabi sẹ ń wí lójú rẹ̀ sì ń pọn Ọlọ́run foríjìn Ọlọ́run foríjìn ni Umar náà bá dé bí Umar ṣe dé ẹ̀rù bà Abubakar àdéhìí àánú Bukhari àti Muslim ẹ̀rù bà Abubakar pé ẹ. Eh, kí ó mọ̀ràn mọ̀ràn lọ sórí ibú lónìí torí wọn náà ti wá Abubakar lọlé kọba ńlé torí inú tiẹ̀ náà rọ̀ pọ̀ wọ́n forí jì ní ìsìn torí ni ìbínú o ló kọba ńlé anabi pé nítorí ọmọ anabi ni ọwà anabi anabi sọ pé forí wọn Abubakar. ẹ̀rú wa bà Abubakar pé ńgbà tí Umar tún dé sí yìí Ànábì ọmọ àlọ́ sì sọ fún Abubakar fajatha ala ala rukbatayhi Abubakar bá jókòó sórí orúnkún rẹ̀ méjèèjì ìwà ń sọ fún Ànábì sallallahu alaihi wasallam èmi mọ kọ́kọ́ sáàbò sísì èmi mọ kọ́kọ́ sáàbò sísì kánàbí ọmọ bá sì sọ fún Umar Abubakar jókòó sórí orúnkún rẹ̀ lọ́dọ̀ àwọn kan wá ní sẹ́bí lókùnlẹ̀ ó kúnlẹ̀ fanabi ẹ̀yin sì ní òsì kúnlẹ̀ àbí òye wa so wọ́n máa si àdéhìí yẹn lò tó pé wọ́n gbéde lárúbá sáàkúnlẹ̀ náà níjọ́ gbéńdà alùkìyàmù nígbà tó lọ sọ pé kullu ummatin jathiyah gbogbo ìjọ kọ̀ọ̀kan lẹ́rìí tó jókòó lórí orúnkún rẹ̀ níjọ́ gbéńdà fọlọ́ náà ìtumọ̀ wọn kó tí nǹkan bá kàn wọ́n láyà wọ́n jókòó lórí orúnkún wọn. ọ̀rọ̀ ka Abubakar láyà sọ́sẹ̀sẹ̀ rà ànábì ní sẹ́ńkì ànábì kú rọ̀ lẹ́nu abẹ́ káàsán tí ò ti sí pẹ̀lú ànábì tẹ́lẹ̀ nàám sẹ́wọ̀n kọ́lọ̀ wọn sọ ọ lọ ẹkún ló bí báyìí ẹ̀rù ń bà kọ́ mọ́ bàjẹ́ pé ó ṣe fún Umar bákan àti kálukú wa bá rí tó ju agbára ẹ lọ kálukú jókòó lórí orúnkún rẹ ni fèlè ìtumọ̀ sí pé léde tó wà pé ó jókòó lórí orúnkún rẹ kò túmọ̀ sí kó kúnlẹ̀ kúnlẹ̀ báwo àní kò sínú islam àfi tèè bá ṣe islam tọ́lọ̀ fi rán ànábì àṣà àwọn ọ̀sẹ̀ bọ́ ni alimami munawi rahmatulahi alayhi nínú tírà àwọn faidul qadir wọn lásà àwọn ọ̀sẹ̀ bọ́ ni ká kúnlẹ̀ àwọn ọ̀sẹ̀ bọ́ wọ́tẹ́ni yún àwọn ẹni tí ń bọ́gi bọ̀ pẹ̀ ah, ah, tọ́lẹ̀ náà àwọn baba ńlá yorùbá kí ni wọ́n ń bọ̀ naam naam ẹ sọ̀rọ̀ ah. ah èmi kẹta àwọn baba ńlá yorùbá ń bọ náà nù àwọn ìpìlẹ̀ wọn a máa ṣe mùsùlùmí ni wọ́n ṣe mùsùlùmí ẹni tọ́lọ́ ń sànú ló di mùsùlùmí kí wọ́n á ló dé ńgbà tẹ́ gba ìsìláàmù tán tẹ́ gbòfin rẹ̀ mọ́ tó fi jẹ́ pé àṣẹ ẹbọ àṣẹ ẹbọ náà ló tún ṣẹ́kù ìdí nù tẹ́ fi rí pé èèyàn ń ṣe ìsìláàmù ó tún ṣe égún ń ṣe ìsìláàmù tún ṣòro tọ́rọ́ gbẹ̀sìn kò gbòfin rẹ̀ mọ́. àkókò ọmọ wọ dànsíkì rẹ o àkókò ọmọ wọ dàndógó rẹ o àgbékọ ah, ọmọ wọn sọ kẹmbẹ rẹ òṣòkòtò kẹmbẹ kínní kan wá ah, àgbékọ ọmọ wẹlé nǹkan sáàmà ti wọlé ni o mo pé wa filabeti ehoro àgbékọ ọmọ de o so gbogbo eléyìí kò sí tó burú mbẹ àmọ́ àgbékọ ọmọ atún àṣìṣe kèfèrí mùṣírìkì kọ ọmọ sòsà kọ ọmọ ṣẹbọ kò gbọ àwọn bàbá yín ní máa ṣẹbọ ẹbọ lẹ́yìn jogún ọwọ náà ní nírọ̀rùn so ó túmọ̀ sí pé tí wọn bá ti gbẹ̀sìn Islam yóò ṣe kí ni yóò gbófin rẹ̀ máa àìgbófin rẹ̀ mọ́ ní ìbẹ̀rẹ̀ orí ibu o kéésò ló pin ìbẹ̀rẹ̀ orí ibu nù iná ní sì máa ń dá wàhálà alẹ́ láwùjọ yorùbá áá ìsìláàmù tí ẹ ṣe wá lé báwọn àwọn bàbá bàbá tá a bá ń bẹ àwọn bàbá bàbá wọn ọgbọ yé àwọn náà gbẹ̀sìn wọn ògbófin ẹ̀ má. so irú ẹyẹlẹyẹ sì wọ ọ̀tọ̀ lọ́rọ̀ yín ṣe jọra wọn sẹni tó bá wá gbòfin rẹ̀ mọ́ ọmọ òkú tiẹ̀ ti fẹ́ le jù kò sí ní tó le jù nú ẹ̀sìn ìwọ lọ fẹ́ gbọ́rọ̀ ọ̀fẹ́ gbọ́rọ̀ torí tó bá fẹ́ gbọ́rọ̀ àwọn ẹni tó ṣẹ̀sìn Islam níwájú ọ̀gá wa tọ́lọ̀ ń fi rán wọn wà fọ́tò gbésí ayé wọn àlàyé rẹ̀ wà ńlẹ̀ bó wọn ṣe lò gbésí ayé wọn wà ńlẹ̀ kí ló kó àwa kù káwọn wà wò kọ́sì wọn ni torí di eléyìí ìjẹba o ọ ìpá àfààní ọ ìbá dámánu ọlọ́ni káwọn mọ̀lẹ́kọ̀ wọ torí ẹ̀ èsì rẹ̀ láti gbọ́ kò sẹ́ẹ̀rì kankan bẹ́ẹ̀ eléyìí ìjẹba àwọn ẹni tí wọ́n ń kúnlẹ̀ fún àwọn ò ní sọ pé kò dáa torí ń dùn mọ́ wọn ń dùn mọ́ wọn kò sí ẹni tí wọ́n kúnlẹ̀ fún tí ò ní dùn mọ́ ẹ̀yin máa wọ ẹni tí wọ́n kúnlẹ̀ fún tó dàgbà tó dàgbà tí ó dàgbà pọ̀ ju ẹni tó kúnlẹ̀ fún lọ ó lè jẹ́ pé oṣù díẹ̀ ló fi jù lọ ẹni tí wọ́n kúnlẹ̀ fún wa lọlẹ̀ dáadáa ẹni tí wọ́n á méjì mẹ́ta tó gbà lọ́wọ́ rẹ̀ tó fi jù lọ tí kúnlẹ̀ fún ẹ̀yin máa wojú rẹ̀ ẹ̀ sáà sẹ́ẹ̀tì ẹ̀yin ju yín sójú tiẹ̀ ńgbà wọn kúnlẹ̀ fún ẹ̀rí tinú ọmọ àdùn gbàgbà ọwọ́ ní ìgbọ́wọ́ ọwọ́ ní ìgbọ́wọ́ inú rẹ̀ ó ti dùn kọjá sísọ pé yẹ́s àwa náà di bàbá báyìí a ti ń gba ìdọ̀bálẹ̀ àbẹ́ ẹ̀kọ́ <laughs> so gbogbo náà lásán kò sẹ́ni tí wọ́n ṣe fún tinú rẹ̀ ò ní dùn kò sì sẹ́ni tí ó ṣe fẹ́nìkan tọ́ka tí àbí wà tí wọn náà ń dọ̀bálẹ̀ inú rẹ̀ ń dùn ni kódà kó sọ báàlú lọ dọ̀bálẹ̀ fún ọmọ òpin tó àkókò máa fi wọ́n ti rí gbogbo orú eléyìí gbogbo okun olúwa rẹ̀ nìyẹn lè abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ <laughs> gbogbo okun olúwa rẹ̀ nìyẹn ti gbálẹ̀ kọ́ni ẹlòmíì ó ti dẹ́bẹ̀ ó ti kú pẹ̀ sórí ó ń kú ìpẹ̀ sórí fọba ìyẹn ni òun fẹ́ẹ́ fi ṣe àpò òun ọ̀mọ̀jámọ̀ nǹkan kan wájú yín o. Ah, ọlọ́run sọ pé wa lillahi al-izzatu wa li rasulihi wa lil mu'minin ti ọlọ́ ti ìránṣẹ́ rẹ̀ anabi muhammed sallallahu alaihi wasallam àtàwọn olùwàgbọ́ òdodo làgbéga sí bóòlù tí wàá jẹ tẹ́wọ́ àmọ́ fẹ̀sìn tẹ́wọ́ fi máa gbólẹ̀ ẹ̀ní tẹ̀lé sí islam kó tiẹ̀ fi mọ́ lórí pé kẹ́tẹ́kẹ́tẹ́ ni wọ́n ń ṣe o sẹ́wọ̀n pé gbogbo èèyàn ó ti bọ́ ọmọ bẹ́ẹ̀ ó tún wàá mọ̀ pé ah, ẹ̀sìn wò pé ká má ṣe ẹ̀sìn rẹ̀ wo ló kọ́ ọmọ sí i ẹ̀sìn rẹ wo ni òpè pọ̀ ọmọ sí ẹ̀sìn rẹ wo ló ní o sí gbọ́dọ̀ àrà kọ́lẹ̀ pé kò sí àbí wọ́n rọ ìsìláàmù tuntun ni gbàgbé ìsìláàmù tó wà wájú wa yìí ni ọ wà clear pọ̀ pamọ́ sẹ́ni kankan ilé ìjẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o ọlọ́wọ́ bá wọn wá ń bi léèrè ọba tó mà tí sì tún ṣèbéèrè nípa rẹ̀ ó ní máa mẹ́ náà kẹ́ ألا تسجد إذ أمرتك قال أنا خير من خلقتني من نار وخلقته من طين ọlọ́run lè ṣe ọ́ tó o fi forí balẹ̀ fún ádámà nígbà tí mo pọ́ láṣẹ kí ló mú ọmọ forí kalẹ̀ fún ádámà ní ìgbà tí mo pọ́ láṣẹ pé kò forí kalẹ̀ fún ọ̀dà òní ana khayrun ìdí ni pé èmi dáa jùlọ o la ilaha illallah kí wàá máa sọ fọlọ́ntọ́ dá o ọlọ́ntọ́ dáadáa mà alayhi salam kọ́ ọmọ wa sọ fọlọ́ bí ìgbà tí èèyàn fẹ́ tọ́ lọ́n ṣe pé ah bí ìgbà tí àṣìṣe ń bẹ náà àṣẹ tẹ́ pààyàn o àbí ẹ̀yin náà gẹ́tì ẹ̀ ah ẹ wo mi ẹ wo mo dáa jùlọ àbí bí gbọ́dọ̀ pé ọmọ kan wọ lẹ́yìn tiẹ̀ wọ́n ti di bàbá sùkú torí o ti pẹ́ ńbẹ̀ jọjọ ẹnìkan wá dé kò tí ì jọdún kan lọ ọ̀hán nítọ̀ ọmọ yìí o ó ní class rep òní ọ̀jẹ̀ ọ̀gá inú kíláàsì ọlọ́gá inú kíláàsì ìdí tá a sì fi pé lọ́gá yín nínú kíláàsì òun náà ni wípé ọmọwé ju gbogbo yín lọ ọjọ́ orí kọ́ la fi tó pípẹ́ dé sùkúù kọ́ la sì fi ń tò ẹ̀bùn tọ́lọ̀ fún kálukú ká má parí la wọ́n sọ pé tọ́ gbogbo yín ẹ fi àtìlẹ́yìn yín hàn sí tẹ̀wọ̀n kọ́ àwọn kan àwọn oníjà ń pátá torí pé ṣébí o ti má làwọn àwọn kan wà kẹ́ni èmi dájú pé bàbá sùkúù ni mí èmi ìyá sùkúù níwọ̀n agbata ni lọ́gà sẹ́wọ̀n pé máa ṣẹlẹ̀ nínú gbèsè ayéwa náà lóríṣiríṣi torí ẹ̀ ìbílísì wa ń sọ fọlọ́ ẹlẹ́dàá wa ipò òun tó òun dáa jùlọ ìyẹn ni pé ẹ tún àṣẹ yẹn pa la hawla wala quwwata illa billah ni pé bó ṣe yẹ kọ́ jẹ́ ni pé sọ fún òun kó forí balẹ̀ fẹ́mi torí pé mi dáa jùlọ. ok ṣé ìwọ nìkan wá lọ wá wà táwọn yòókù wá fi forí balẹ̀ ah, ah, ó lè jẹ́ pé àwọn tí wọ́n etí ni. a'udhu billah a máa sọ pé ìgbéraga ni máa síwájú parun kí ló fi dáa tó àwọn lọ ṣé àwọn wọn rorí lọ sọ́nà tó ń rorí lọ. làwọn tètè gbọ́rọ̀ ni wọ́n tẹ̀ láti ọlọ la yasbiqunahu bil qawl wa hum bi amrihi ya'malun àwọn màláíkà yìí wí kọ́lọ̀ wọn bó tó sọ àṣì ọlọ ni wọ́n máa fi ṣiṣẹ́ la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun wọn kì í ṣe lọ́n lórí àṣẹ tó bá fi pa wọn ìtọ́lọ̀ máa ní kún ṣe ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ làwọn màláíkà rí tiwọn ìwọ́n Iblis ẹni tí wọ́n fi ṣe bàbá àṣàlẹ̀ tó ń tẹ̀lé tiẹ̀ tó fi ń ṣẹgbẹ́ burúkú ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ dánrídánrí ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn iṣẹ́ pọ́ọ̀nì ọ̀gá yín lọ́lọ́wọ́n bá ń sọ̀rọ̀ rẹ̀ fún wa lónìí ìdí tọ́gá yín fi jó lórí ibú tí wọn náà fi sórí ibú rọrùn tó lọ́lọ́wọ́n bá ń fi hàn wáyé ìbílísì sọ fún ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa ó ní ana khayrun min lédè lárúbáwá khayr àti shar ń bẹ nínú asma'u tafdil nínú asma at-tafdhil níṣẹ́ ẹ sọ pé ibrahim kabir ibrahim dàgbà ẹ wá sọ pé wa khalidun akbaru ṣùgbọ́n khalidu dàgbà jùlọ ẹ sọ pé. بكر صغير وزيد أصغر منه وبكر كري شو زيد وكري جلو xeyir tí wọn bá lò léde Lárúbáwá tó máa sì pé èmi dáa ju eléyìí lọ wọn tó wọn ní sọ pé akhyar àfi díẹ̀ léde Lárúbáwá shar ó tó máa sì pé burú jù wọn tó sọ pé ashar àfi díẹ̀ léde Lárúbáwá ẹ̀rì kan lò bọ́t díẹ̀ torí ẹ̀ ana khayrun min ó lò ń lo òun dáa jùlọ òun dáa jùlọ kí ló dé ó tún ṣàlàyé ìdí àyè gbarọ́ khalaqtani min nar tí bá ara náà ló ti dá mi wọ́n lọ́wọ́ aṣàlàyé fọlọ́ wọ́n lọ́ọ́ láyé ni àwọn olùdọ́ra àwọn lójú bí máa parun nù ẹnìjọ́ pé. ẹ̀yin lẹ́yìn fi ọ̀nà alif bá ta ta tó náà fi di ọmọ kí ó yóò tún wá pé káfọ́ jáde kó náà jáde ọjọ́ owó ẹni wọn bá mọ kí ó lọ láàyè láàyè lọ. ìwọ náà ẹ pé lẹ́nu ò ń wí ní kọjá bí ṣe máa láyé nù á sọ ti tẹ̀lé súnà tó ń bá ọ̀rọ̀ àfilẹ̀ kí wèrè ọmọ lọ́kàn torí ẹ̀ ó lò ló ń dáa jùlọ lórí àtàrà náà ló ti dáhùn وخلقته من طين atara ama ló sì ti dóhùn ó láti wá fi iná wá iná lọ́nlọ́n iná afúyẹ́ga afúyẹ́ga ìnìna ṣùgbọ́n àmà awúwo dàálẹ̀ ama ó wúwo lẹ́gbẹ̀ẹ́ náà àmà èsì gòkè kọ́ga ilẹ̀ náà la máa máa gbé ó ní àdámọ́ ná oní pé iná a máa ròkè ni yìí máa jó ròkè ni ṣùgbọ́n àmà ń tiẹ̀ ń bọ́ níwájú yìí máa kì má lẹ̀ gbogbo wa tó ṣe pé òun máa jó ròkè ní oṣù ajẹ́pọ̀ ni ó forí balẹ̀ fún tí máa kì malẹ̀ àbà ah, ah, ọlọ bí ìgbà tí n ti ń sọ fọlọ́nù ọfẹ́ tán lọ sí òpònú dìndìnrín rẹ̀ ọlọ́wọ́ bá wọn ó ní kí ló dé tó ọ̀tẹ́lẹ̀ tèmi kí ló mú ọmọ forí balẹ̀ àwọn olùmọ́ni bẹ́ẹ̀ ni ẹ má ṣe ìyàlẹ́nu nǹkan méjì ló mú ká ṣe tán ni ọmọ forí balẹ̀ fún baba ńlá wa anabi adam aleyhi salam káwọn náà sọra fún wa yẹn yìí máa jẹ́ yẹn ọparun ni o alákọ̀ọ́kọ́ ni alkebir ìgbéraga ìgbéraga torí kọ́ sọ pé ana khayrun min mo lóore jùlọ mo dáa jùlọ sẹ́sìn máa kínú àyà mi illa ibilisa aba wastakbara ìgbéraga ló ṣe ìgbéraga ló ṣe ìgbéraga ìní máa síwájú parun nítorí pé kí ni tó máa gbéraga ìyẹn ni kò tó bẹ́ẹ̀ ọ̀fẹ́ gbéra ọ̀fẹ́ gbéra rẹ̀ gàtayọ̀ bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ ó sì sọ lọ ní tá pè ní gbéraga nù òun náà sì ni batrul haqq wa ghamtun nas kọ́ bọ́ sódodo ọ̀rọ̀ kọ́kọ́ kó sì máa ṣàfojúdi níta ń pè ní gbèrágà nù bánàbí ṣe túmọ̀ rẹ̀ sódodo ọlọ́kọ́ wọ́n tún ní à ọ̀rọ̀ táwọn èèyàn wúlò àwọn èèyàn wú ta ni kí ni ọjà mọ́ subhanallah ẹ̀ bó ní ìyàgbẹ́ tó ń gbèrágà tí máa rùn tó ń gbèrágà fún nǹkan ní ẹsẹ̀ bó nǹkan náà lò pònú tí ó kù tí wọ́n kú dànù sáré ẹsẹ̀ bó nǹkan náà lẹ́ni tó kú tó bá kú tí wọ́n bá tètè palẹ̀ rẹ̀ mọ́dà sáré kúkú ní òògùn tí ó bẹ̀ kí wọ́n á ní kí ló ń gbéra gáàsì gánà tí ọ̀rẹ́ láì kó o tó di tó ń pera rẹ̀ o sọ́ọ̀mọ̀ pípa kan bẹ tó ọ̀já mọ̀ kankan tó ṣe pé la yuqimu laka ahadun wazna ẹnì kan ò tiẹ̀ ká púpọ̀ ń bẹ láyé gbogbo àwọn tí wọ́n ga tí wọ́n ń gbéraga tá ń wòra wọn yìí ọpọlọ wọn padà sẹ́yìn ìgbà tí ẹnì fún tiẹ̀ mọ̀ pé irú wọn bẹ láyé wàláì wọ́n sì ń rí wọn ó tì wọ́n dànù nípa ọpọlọ wọn gbé wọn dànù ah! wá padà wá dé gíga sẹ́yìn tó ti dànù ọkùnrin tí mo ti dànù ń mo bá bẹ́ẹ̀ ni bó ṣe ìlara oní tó tún ṣe iblis ìlara onáni tamanni zawali ni'mati anil ghayr ká máa ran kan pé dẹ̀ra tó lọ́n ṣe fẹ́ lómi kó kú o ìlara nù ìta tẹnimẹ́ni kọ́ ọmọ wò pé ntọ́ lọ́n ṣe fún lágbájá ó yẹ kó kú o tó fẹ́ tọ́ ni ìwọ lọ́n sílé ìwà lọ́tọ̀ sí so ń lọ láyẹ àkúkú máa wí so ń lọ wá yẹ o sì lọ́ọ́ máa wí o sì ń correct ọlọ so èèyàn ò lè correct ọlọ torí pé tiẹ̀ náà tó ṣe fún ọ ọ̀pọ̀ èèyàn ní ọ̀fẹ́ kó ṣe fún ọ ìgbà tó bá sì wọ́ ọlọ́run láti ṣe nǹkan wọn ò ní bí ẹni náà tí ò ní jó ṣe ṣe àfìgbàgbọ́ yóò bá o tẹ́gẹ́ ọlọ́run ọ̀dẹ́nìkan ọmọ ṣe níláárí o. èèyàn náà kúkú ní ọjẹ́ o èèyàn wá ní ọ̀jẹ́ òkè ńgbà tó ró jẹjẹ nísàárì yìí séèyàn lọ́jẹ́ irọ́ lásán ntọ́lọ́mùbá kọ́kọ́ ọ̀jẹ́ ọ̀jẹ́ náà ni ẹni ọmọ jẹ ní bí aláya rẹ̀ ká tó pé òun òní dá kò sẹ́ni bá fòtò dẹyẹ kó tún lọ wẹgbẹ́ kó wẹgbẹ́ oṣó kó ò ní jẹ torí pé ntọ́lọ́wọ́n bá bá kọ́ ó ti gbẹ kò sẹ́ni tó lè yí padà ìlara ìmọ̀ bá o onílara ìgbádùn wọn ìra yé gbé torí ọmọ òkú kí n ló dé kí nìyẹn ṣe fọlọ́n tó fi wá báyìí kò sí bí ó ṣe dáa fún ọ tó nílara bá fún ọ wàláhì ní ìbànújẹ́ òní gun orí ẹ̀ kọ́mọ̀rì ọ̀ni lẹ̀jẹ̀ rúru òní dàlámù nítorí pé wọ́n máa wò pé ah, ah, ó ti yẹ kó kú ó yẹ kí nǹkan yọ bàjẹ́ bí kò di aláìní lẹ́yìn níní kò dẹni tí ò ríran mọ́ lẹ́yìn ìgbà tó ń ríran kò dẹni tí ò gbọ́rọ̀ mọ́ lẹ́yìn ìgbà tó ń gbọ́rọ̀ kò dẹni tí ò rọ́rọ̀ sọ mọ́ lẹ́yìn ìgbà tó ń rọ́rọ̀ sọ kò dẹni tí ń wà kísà lẹ́yìn ìgbà tó ń ti ń ra sọ wọ̀. wọ́n ọ̀dẹni ń jẹ páálí dípò pọ̀nmọ́ ntí ọmọ wu onílara ni onílara bá wá gbọ́ ibi tá a rò pọ̀ ọmọ àsọtú ti bẹ́ẹ̀ lọ ìbànújẹ́ ó tún gorí rẹ torí ẹ̀ eléyìí ni ń pè ní gbogbo dáadáa ìlara kan ìlara mi òní pé tó wà ìlara oríṣi kejì tún nù gbogbo ẹ̀ ní ọ̀dà dáa ni pé kọ́ ọmọ aran kan pé ọmọ bá tọmọ ìyá rẹ jẹ kó sì ṣe dáadáa tó dáa ju náà lọ fún ọ̀nà ọlọ́run ní bàjẹ́ o ọmọ aran kan pé kó sì ju lọ fún ìlara máa bí èèyàn kó di májèlé tí ti pọ̀ lára jù ò ní rí ó dùn májèlé burúkú kan wa tara jáde sí lófin wa jẹ́ pé òun fẹ́yìn ju ba nǹkan ní nǹkan jẹ́ wàláhì ó lè fẹ́yìn ju gan pààyàn náà lànà bí sallallahu sọ pé tí nǹkan kan bá yá lọ a jẹ́ pé ẹyin ju burúkú ni ju burúkú ni títí lára ti di di gan fúnra ara olóòsì ni ṣùgbọ́n àmì tá a fi pé ìlara ọmọ yóò máa dà á láàmú tó wá sí jẹ́ pé súnà ni ọlọ́mú ìlara ní dọ̀làm ọlọ́run sì dáadáa fẹ́ nìkan ẹ̀yin gbogbo ẹni tí máa rẹ́rìn tó lò ń dunnú tẹ́yìn bá máa bẹ́ẹ̀ ṣe ojú àwọn èèyàn rí eléyìí òde nù o eléyìí náà twenty five percent nù o eléyìí náà thirty àbí òye tá a lẹni tí inú rẹ̀ bí ṣe ń rẹ́rìn kò ní pọ̀ tóbi jẹ́ pé àwùjọ ọ̀dá ìlara lọ́pọ̀ ìlara lọ́pọ̀ ẹ̀yin lásán ẹ̀yin ẹ̀yin èlò wọn tẹ ẹ̀yin náà rí èlò wọn tẹ ẹ̀yin tààtì náírà ọ̀pọ̀nléwé o tún pọn lọ́ra àbí òye wa o tún wá kó sínú ṣòkòtò anú àpò ẹ̀wù o tún ní wọn ò rí wọn lè fura o tún kó sínú àpò ṣòkòtò gbogbo ẹ̀yin fọmọ ọlápò nítorí pé ìbẹ̀rù pé tí àwọn táwọn jọ ń gbélé bá rí pé òun mẹ́yìn wọlé pé ó tún dáa fún débi kó ọrọ̀wó rẹ̀ yín torí pé ìlara pọ̀ èèyàn mélòó ló lè rówó ra mílíkì tí ó sọ agolo mílíkì sínú na láwọn agboolé wàhálà láwọn agboolé fìtínà <laughs> ó tún ara ilé rẹ̀ akúṣẹ̀ ó tún mu mílíkì ìlara ìlara ìlú jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí láwùjọ bí àkísà bí àkísà wọn mọ̀ wàlẹ́ ọ̀la àwọn aṣọ tó dáa amẹ́rùmbà nípa àwọn ńlaraba tó rohùn wọ́n ti rí ẹ̀ẹ́kẹ́ owó tó sẹ́kù lọ́wọ́ rẹ̀ subhanallah bó láti wá fẹ́ ṣe sí torí ẹ̀ láti gbọ́dọ̀ máa ké qul a'udhu birabbil falaq àti qul a'udhu birabbin nas síbẹ̀ rí parí suratu suratu suratul falaq ní parí rẹ̀ kí lọ́lọ́wọ́ bá sọ wa min sharri hasidin idha hasad mọ́sádì rẹ ìwọ lọ níbi aburú onílara nígbà tí wọ́n ń ṣe lára a nídìí láti máa fọ́ lọ́wọ́ bá wá sọ ni o èsì tó máa di oògùn ká tẹ́wọ́n kó gbogbo oògùn náà tẹ́ ń tún dì má lé náà ẹni torí ojúkójú torí kójúkójú ọmọ wò léyìn kẹsẹ̀kẹsẹ̀ ọmọ wọnú léyìn gbogbo eléyìn ò tó sọ yín ẹ tún dọ̀sẹ̀ bọ́ ni ẹtún dọ̀sẹ̀ bọ̀ ni torí wallahu khayrun hafiza ọlọ́run ọba ló dáa jùlọ ẹni tí ń sọ̀yàn èèyàn máa bẹ́ lọ kọ́lọ́run ọba sọ̀yàn nǹkan méjì yìí kí ló mú ká ṣetán kó sórí ibú o. ṣé wàá mọ̀ ìpè kọ́lọ́run ọba tó dá anabi adam aleyhi salam lọ́lọ́run ti pa láṣẹ pé kí àwọn mẹ̀lẹ́kà gan ó ti pa láṣẹ pé wọ́n forí balẹ̀ fún un yìí ṣe pé bọ́yá nítorí pé ànábì ádámà ma ntí wọn mà ọ dárúkọ gbogbo àwọn nǹkan tó lọ́wọ́ bá ní káwọn dákọ rẹ̀ táwọn ọ̀ma yìí ṣe pé nítorí rẹ̀ nìkan lọ́lọ́run sí ni kò ń forí balẹ̀ fún un kó tó di pé ìbéèrè wáyé kó tó di pé ádámà rẹ̀ sì fọ̀ lọ́lọ́run ti pa wọ́n láṣẹ pé tóun bá da tẹ́ forí balẹ̀ fún ọlọ́wọ́ bá wa ó ń sọ fún wa nípa eléyìí nínú súratu Sad ọlọ́wọ́ bá ní ìgbà tó ń sọ fún àwọn màláíkà pé inni khaliqun basharan min tin dájúdájú màá dé èèyàn kan ó látara àmà màá dé èèyàn kan látara àmà ń fún àwọn màláíkà ń rò bẹ́ẹ̀ fa idha sawwaytuhu lẹ́yìn tí mo bá da tó bá pé tán wa nafakhtu fihi min ruhi tí mo sì fẹ́ mi sí lára tán faqa'u lahu sajidin ẹ̀ṣubúlù lẹ̀ forí kanlẹ̀ fún ọlọ́run ti sọ fún wa bẹ́ẹ̀ ṣáájú kó tó di pọ́dà màá dé èèyàn kan látara àmà tí mo bá da tán tí mo pé ẹ̀dá rẹ̀ tán tí mo fẹ́ mi sí lára tán ẹ̀ṣubú forí kanlẹ̀ fún ọlọ́run ti sọ fún wa bẹ́ẹ̀ ẹ bó sọ wà nù suratu Sad àyà kọkànlé ní àádọ́rin àti kejìléláàádọ́rin. láti ìgbà tọ́lọ̀ tí wàá sọ báyìí ó dàbí ìgbà tó ti gbá ti gbà náà ní èròkèrò ti bẹ̀rẹ̀ sí ní wọ́ọ̀rì blaze pé ah, ah, ah, ẹ ti ẹ̀ gbọ́rọ̀ ni wọ́n da ń bá da tán ń fẹ́ mi sí lára kẹ wá ṣubú fún kẹ forí kanlẹ̀ fún abẹ́ ìgbọ́n nǹkan àtìgbà yẹn ni ṣètọ́n ti bẹ̀rẹ̀ sí ní rò tọ́ torí pé ẹ ṣubú forí kalẹ̀ fún kìí ṣe pé ẹ forí kalẹ̀ fún lásán o ẹ ṣubú forí kalẹ̀ fún ọ yàtọ̀ sí ẹ forí kalẹ̀ fún nítorí pé ẹni tó ṣubú forí kalẹ̀ fún yàn ìyẹpẹrẹ wà ń bẹ fún ẹni tó wá ṣubú forí kalẹ̀ fún àpọ́nlé wà ń bẹ fún àti gba ni ṣètọ́nù ti ń ronú pé ṣé instruction yìí ṣé ó sì ṣe tẹ̀lé tọ́ eléyìí báwọn àti gba ni ṣètọ́nù tí ó ti ní lọ́kàn pọ̀ òun ní forí kalẹ̀ tọ́lọ̀ ń bá pa àwọn láṣẹ tásìkò bá tó pàtọ́lọ̀ ń sì fẹ́ mi sí lára tán àwọn màláíkà ṣubú tí wọ́n forí kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ ọlọ́ ṣùgbọ́n dúró garandó ní láàrin wọn ó wá ṣàfihàn pẹ̀lú dídúró tó dúró àtàìforíkalẹ̀ irun tó di sọ́kàn ọlọ́run fi wá sọ yìí pé ọlọ́run sì ti máa tó di sọ́kàn ọlọ́run kí á ló mú ọmọ foríkalẹ̀ o kí ló mú ọmọ tẹ̀ lásẹ̀ tí mo ti pa ọ́ kí ló mú ọmọ tẹ̀ lásẹ̀ tí mo ti pọ́ ṣètọ́ni lọ́wọ́ afọwọ́ ara rẹ̀ tú àṣírí ara rẹ̀ ọ̀sán ti ń bẹ lọ́kàn rẹ̀ ọlọ́run ti máa tẹ́lẹ̀ ó sọ fáwọn àtàmù qala ana khayrun ó lè mi dáa jùlọ ni tọ́ ọ̀rọ̀ ọlọ́run tó ní kí ló mú ọwọ́ forí kalẹ̀ id amọ́rùtù nígbà tí mo pọ́ láṣẹ lọ́dọ̀ àwọn olùmọ̀ wa nípa ṣẹ̀ríyà pàápàá jùlọ àwọn olùmọ̀ nípa usulul fiqh wọ́n lẹ́rìí mbẹ́mbẹ́ yẹn o lórí wípé al-amru al-mutlaq yuhmalu ala al-wujub ma lam yasrifuhu sarif àṣẹ tó anabi sallallahu alayhi wa sallam tí nǹkan kan ọba ti sẹ́rí rẹ̀ kúrò nídìí àti tọ́ka sí ti ń tọ́ka sí yóò máa tọ́ka sọ́ràn yìí gbogbo ṣé tọ́lọ̀mùbá ni ṣé ó túmọ̀ sí pé kíni kan ṣíṣe nǹkan yẹn ọ̀ràn yẹn ni tí ọba ajọ́ ọ̀ràn yẹn kí ló dé tí a ṣe tọ́ ni dolórí ibúlẹ̀ kan náà ńgbà tí ò ṣe ó sì tún túmọ̀ sí wípé al-amrul mutlaq yuhmalu ala al-fawr àṣẹ bá wá lọ́dọ̀ ọlọ́run àbá nàbì sallallahu alaihi wasallam tí wọ́n sọ pé ìsìn ni kó o ṣe o àbí tó bá yá o a gbọ́dọ̀ ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ni nítorí pé tí ìbílísì rọ̀jì tó bá dìde lónìí tó tó kó wọn lọ mo ti máa ṣiṣẹ́ mi láṣìṣe mo máa ẹ̀dá mi láìdá ẹ bá lè bá mi jí ádámà báyìí kí n kúkú forí kalẹ̀ fún lónìí kẹ́ ẹ ṣàforíjìn ẹ̀ṣẹ̀ mi fún mi ńkọ́ ṣó ṣeéṣe kò ṣeéṣe ó ti bọ́ rí ó ti bọ́ orí ó túmọ̀ sí pé tá ti gbọ́ àṣẹ ọlọ́run tá a gbọ́ tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam ẹ mẹ́jọ á lọ lára o lẹ́sẹ̀kẹsẹ̀ ní ká ti tẹ̀lé láì fífalẹ̀ ká ti rí i pé àṣẹ tí wọ́n ní ká ṣe nítorí téèyàn bá ṣe bẹ́ẹ̀ orí búlé yẹn kọ́ lẹ́tà sí o torí pé ṣetán ọlọ́lára ló fi dolórí ibú wọ́n ní bẹ́ẹ̀ náà ni. tí bàbá bá sọ fọ́mọ rẹ̀ gbálẹ̀ yàrá yìí lọ́sọ̀ọ́ mi kó o sì rí pé o gbómi ọkà kaná kí n tó kó rí pé o gbómi ọkà yàrá mi lọ́sọ̀ọ́ bàbá bá jáde lọ bàbá sì sọ wípé kó o sí sọ wípé kan méjì bá dé. bàbá ò bá kọ́ gbálẹ̀ bàbá ò sì bá kọ́ lọ́sọ bàbá ò sì bá kọ́ gbómi ọkà kaná bàbá bá yọ kòbókò sí ọ ní wọn máa ń sá ọ ní kòbókò gbogbo yẹn máa ń gbé ẹfí lẹ ẹfí lẹ ó ní ìṣe ìmọ̀ tí mo ṣe tí wọ́n fi lù mí ìṣe à ọ̀sẹ̀ rà gbogbo yẹn á bí bàbá pé ń gbọ́ ọmọ lóun ọ̀sẹ̀ mo ní ọ gbálẹ̀ mo ní ọ lọ́sọ ó ní ó gbómi ọkà kaná kò sí kan tó ṣe nu gbogbo nǹkan tí mo fi pa láṣẹ tó bá rí à ó ló gbá ah, pé ń ṣe nì kó tó di pé mo kú pé kí n gbálẹ̀ kí n tó kú kí n sì rí pé mo lọ sọ tó kù láyé kí n sì rí dájú pé mo gbómi ọkà kaná kí n tó kú ah, sẹ́yìn kọ́ obìnrin ọ̀gá asọ́pọ̀ ni ọ́ àgọ́ ah, bíi tiẹ̀ tó sẹ́kù láyé so irú rẹ̀ ni àwọn ní tí wọ́n bá ń bọ́ ọmọ bẹ́ẹ̀ wí kò ní ya ẹnìkankan lẹ́nu ó túmọ̀ sí pé tí wọ́n bá pa wá láṣẹ ká tètè ṣe ẹni tí ọpọ́n wa lé kése kíkà máa dàgbà sí torí àìgbọ́rọ̀ nínú mú ká ṣètò àná oṣù rí ìdáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ ló mú kí àwọn màláíkà wọn sórí rẹ̀ qala ana khayrun min ìgbà tí ṣètọ́ni sọ pé òun dáa ju bàbá ńlá ara lọ ńṣe ní sọ fọlọ́ pé n tó mú mi má forí kalẹ̀ fún òun náà ní pé mo dáa jù lọ ọ̀ ń dá ọlọ́run ọba lóhùn tàìlẹ́kọ̀ọ́ tàìlẹ́kọ̀ọ́ ó nítorí pé ọlọ́run ọba dáadáa mà látara àmà òun sì ń wo ipe iná ọ̀ dáa ju àmà lọ ọ̀gá ju àmà lọ ọlọ́wọ̀ ju àmà lọ torí pé iná máa ròkè a máa gòkè ṣùgbọ́n àmà wọ́n máa ń ba mọ́lẹ̀ ni àti pé iná máa mọ́lẹ̀ ìmọ́lẹ̀ wo lẹ rí lára àmà Ibn Abbas àti àwọn míì nínú àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní àkọ́kọ́ ẹni tó kọ́ sí àkàwé òun náà níta ni aṣetán àkàwé rẹ̀ wá forí sápọ́n nígbà tí ń sọ fọlọ́n pé báwo lẹ ṣe lè ṣe tẹ́ẹ̀fì wá fún àmà lọ́lá lórí iná níná tó ṣe pé ọlọ́lá ju àmà lọ. torí ẹ ẹnikẹ́ni tó bá wá ń gbé ọpọlọ rẹ̀ wọnú. ọlọ́run sọ ànábì sọ tó ń fọpọlọ rẹ̀ takọ̀rọ̀ ọlọ́ tó ń fọpọlọ rẹ̀ takọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa dájúdájú onítọ̀hún ti tò sí sáfù kan náà pẹ̀lú ibilis náà rí gbogbo ọmọ sọ pé tiwa ni alayhi wa wí àti kí n yé wa rere nínú àwọn sàhábà àtàwọn tó torí tí a bá lọpọlọ wa la fẹ́ máa fi wò kálukú pọpọlọ wò lọ́dà ju tó ń lọ ẹni tó gbọ́ nù wá yóò pọ̀ lọ ń gbọ́ jù tó oṣù gbà pẹ́lú mi tó so ṣùgbọ́n bá ti bẹ sunna anabi sallallahu alayhi wa sallam bẹ tẹ́ máa sọ pé sọ̀rọ̀ anabi sọ̀rọ̀ ọ̀wá ni ẹ̀dá kẹjọ ọ̀. a ah, tọ́ba lọ́lọ́ sọ ọlọ́run sọ ànábì sọ ọ̀yẹ́ pé mi náà lè pé mi náà wí à ah, ìwọ gẹ́gẹ́ bíi ta ni onídàá bá sọ pé bàbá sọ pé kọ́ọ̀là kọ́ọ̀là kọ́ọ̀là kọ́ọ̀là ọ̀yẹ́ pé náà lè sọ pé kúlùtù kúlùtù báwo ìwọ gẹ́gẹ́ bíi ta ni bí wọn ní ọlọ́run sọ ọlọ́run tún sọ ọlọ́run tún sọ anábì sọ anábì sọ anábì sọ ó ní a sọ wáyé kémi náà lè sọ pé èmi náà sọ ìwọ wo man anta tani wọn torí ẹ làákàyè àpọlọ kan tó bá ti takùtà Ọlọ́run tó takùtà Nabi sallallahu alayhi wa sallam kódà wọn ní kò tiẹ̀ lẹ́tọ̀ọ́ sí ká bójú wò kò lẹ́tọ̀ọ́ sí ká tiẹ̀ parí eléyìí là ń pè ní lajtihada ma'an nas báwo kúránì máa ń bẹ́ńlẹ̀ súnà ń bẹ́ńlẹ̀ kò sáàyè fún ọ láti lọ ọpọlọ rẹ̀ kò sáàyè fún ọ láti lo ọpọlọ rẹ tako ntọpọlọ lè wúlò fún ni kókó fi gbọ́ yìí àmọ́ kó wá sọ pé ẹ àyà yìí tó ẹ mm, mi ò rò pé mo lè comply pẹ̀lú you see instruction tó mú wá because ẹ ìwọ owó sí ọ̀rẹ́ láì torí ẹ tá a bá sọ̀rọ̀ ọpọlọ tó bá tako kìtàbù sunna a máa ń pè ní fasidul i'tibar yẹn ni kíkọ lẹ́tọ̀ọ́ sí ká bójú wò kò lẹ́tọ̀ọ́ sí ká tiẹ̀ parí torí ẹ̀ Ibn Sirin ó láwọn ẹni tó ń bọ tó ń sin oòrùn àti ẹni tó ń sin òṣùpá sẹ́yìn mọ̀ pé wọ́n ṣàdédé sìn wọ́n àkàwé ló mú wọn máa sìn wọ́n ní pé ńgbà táwọn eléyìí ń bọ gita ń bọ pẹ̀ àwọn lọ́fọ̀ọ́ ara wọn gbẹ igi àti ìpẹ́ tí gbogbo ojú kéékèèké báyìí lọ ṣé oòrùn tó wá tóbi lọ́nlọ́n ṣé kò lẹ́tọ̀ọ́ sí ká sìn ju àwọn eléyìí lọ bẹ́ẹ̀ ni wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sí oòrùn òṣùpá gan kò kéré bí èèyàn bá ń sin náà kò burú ọpọlọ náà làwọn ti ń sin òṣùpá náà fi ń sun òṣùpá torí ẹ ẹni tí ń sin lọ́hùn ẹ rí i pé àwọn tí wọn wọn gbọ́tọ̀ lọ́hùn wọn tẹ̀lé ta nàbì sallallahu alaihi làwọn ṣe ń sin lọ́hùn. tọ́ ọ̀tọ̀ ọlọ́run Iblis ó ṣàṣìṣe ní ìgbà tó fún iná lọ́lá lórí àmà tó ń ti pé àtàmà àtàmà àti iná wọn jọ dọ́gba lágbọn pé èkíní kejì wọn ta ló wọn allahu rabbul alamin gbàtó ṣe pé ọlọ́run ló dá méjèèjì wọn jọ dọ́gba ọlọ́run tó dáná ó ní kẹ́ni tó ń dá látara aná kó forí balẹ̀ fẹ́ni tó ń dá látara àmà tó ń dá ẹni tó wá dá látara aná ó wá pé kìí ṣe bó ṣe yẹ kó sọnù ẹni tó dá látara àmà ló yẹ kó sọ fún pé kó forí balẹ̀ fẹ́ni tó dá látara àná kí ni ju àmà lọ lérò rẹ lẹ́nu àṣìṣe tó ṣe nù kò mọ̀ pé ọlọ́run náà dáná náà dá àmà síbẹ̀síbẹ̀ àwọn olùmọ́ni àmà ọlọ́lá jù náà lọ lọ́nà mẹ́rin. ama ọlọ́lá dunu alọ́ mẹ́rin èèpẹ̀ ọ̀dà dunu alọ́ mẹ́rin. alákọ̀ọ́kọ́ wọ́n ní tí ẹ bá wo èèpẹ̀ ibẹ̀ ni làákàyè wà ibẹ̀ ni farabalẹ̀ wà ibẹ̀ ni ọ̀wọ̀ wà ibẹ̀ làmúmára wà ibẹ̀ ìdínú tó fi jẹ́ pé àwọn àtọ́lọ̀ ń dá látàrí ìpẹ́ ẹ̀rì kí làákà ń bẹ ìfarabalẹ̀ wà ọ̀wọ̀ wà àpọ́nlé wà àmúmára wà ìtìjú wà sùúrù wà àbí òsì anabi adam aleyhi salam lẹ́yìn ìgbà tí ó ṣàṣìṣe. tó jẹ nínú èso tọ́lọ́run bá ní kó má jẹ ń bẹ̀ ẹ̀rì kíkà lọ yára tẹríba tó túbà fọlọ̀ ìyẹn ni pé èèpẹ̀ tọ́lọ́run bá fi dá wa ló jẹ́ àní tẹríba yàtọ̀ sáwọn tọ́lọ́run dá látara iná aláìgbọ́rọ̀ kùnú wa anabi adam ó túbà ó tẹríba ó rábàbà fọlọ̀. eléyìí mú kó jèrè àforíjìn ọlọ́wọ́n bá foríjìn ọlọ́run tún á ma subhanallah ṣùgbọ́n iná tẹ́ ó fúyẹ́ púpọ̀ àgbèrè wa ń bẹ fún àgbèrè ń bẹ fún náà ẹni wọn ń sọ pé farabalẹ̀ má lọ húù yóò pé ìwọ wo tó bá sọ́ra tó ń nítorí agbèrè pọ̀ àríkúndá rẹ̀ pọ̀ bákan náà iná tẹ́ rí yẹn kìí dúró lójú kan náà o kìí fara balẹ̀ o ẹbí wọn sọ bí ọsẹ máa kunu ara ti ò balẹ̀ iná ṣe rí nu eléyìí ló mú kí iblis kó sórí ibú wọn dá yẹn látara aná ẹ wá ní hùwà aná kò sí ní hù bẹ́ẹ̀ náà ni. ó kọ́ ọmọ arúyàn ìgbọ́n kan sọ wọn náà ni iná wọ́n sọ̀yàn níná ọmọ ògúnná ọmọ àpáàdì ọwọ́ ń gbé àdúgbò iná ó ṣe é ṣe kí ní ọjọ́ lè rẹ̀ gbogbo ẹ̀ ìgbì iná bíi iná iná ni. ó ṣe ṣe kó jólè rẹ̀ irú ẹni Umar sọ fẹ́ nìkan pé ẹ̀rù ń bà mí kọ́ mẹ́rin rẹ̀ gbogbo ẹ̀bí iná ló pọ̀ rẹ̀ nígbà tí ó sì délé iná jólè torí ẹ iná bíná ṣe rí ti àṣetọ́nù lọ sí di ìgbéraga ló mú tó tún kárí pé àní tinú mi ní kó sì forí kanlẹ̀ lẹ́ẹ̀kan náà ó ní àní ní forí kanlẹ̀ mọ́ dáa jùlọ bí náà ti ṣe ń tiẹ̀ nù eléyìí ló mú parun o eléyìí ni ó jẹ́ jẹ́ ìyà ìyàtọ̀ ga ju gbogbo ìyà eléyìí lọ sọ dẹni tọ́lọ̀ ńlá àná lọ sọ di olórí ibú àgbà al-Imam al-Qaffal òun lọ sọ eléyìí nínú nǹkan míì nǹkan kejì tó tún mú kí èpè ó dáa jù náà lọ òun náà ní pé àríkà nínú àwọn hadith ipe ìpè àlìjẹ́nà ìpè ló wà nísàlẹ̀ àlìjẹ́nà ṣùgbọ́n ìpè yín wọ́n ní tùràrí mísíkù ni tùràrí àlùmísíkù ni àwọn àárí ẹgbà wa kan o tó sọ fún wa pé inna fil jannati nara pé náà nù àlìjẹ́nà o adúpẹ́ fọlọ́ èyí gan tó lọ́la iná báwo ní àlùjáná torí ẹ eléyìí jẹba àwọn kí láàrin lálùjáná èèpẹ̀ rẹ̀ wọ́n ní àlùmísìkò ni ṣùgbọ́n wọ́n sọ pé náà ń bẹ nínú àlùjáná a sì tún rí ẹgbàwọ́ ọ̀rọ̀ tó sọ pé pẹ̀ ń bẹ nù náà tí wọ́n wọ̀ lálùkìyàmà ààrẹ gbàwá rẹ̀ wàkúdù anáṣu wal hijara èkó rẹ̀ àwọn èèyàn àtàwọn òkúta ni. tọ ẹlẹkẹta nínú tó mú kí èèpẹ̀ ọlọ́lá ju iná lọ òun náà ni pé iná rí yẹn ohun ìfìyàjẹni ni o ohun ìfìyàjẹni ni èyí sọ pé ah iná jó mi lọ́wọ́ ẹ máa pín pẹ̀lẹ́ tani sọ pé lọ lọ báwa ni o lè ọ lọ àmọ́ iná jó lọ kì í ṣe nǹkan bàbàrà so eléyìí jẹba ẹ rí náà mọ̀nàmọ́ná náà kí là ń pè iná náà ní iná gbóhùn <laughs> iná náà ní sọ wípé ẹ wá ní iṣẹ́ iná ló ṣe ó ní à iṣẹ́ ìmọ̀lẹ̀ iná náà ní iná ń jẹ wọ́n múná wá so eléyìí ó túmọ̀ sí wípé iná ohun ìfìyàjẹni ni iná wa lọ́lọ́run pèsè kalẹ̀ láti fìyàjẹ àwọn ọ̀tá rẹ̀ àmì ìpè rárá o kìí ṣe nǹkan fìyà jẹ yẹn kìí ṣe nǹkan tá ń fi fìyà jẹ yẹn àtàrà rẹ̀ lọ́lọ́run sì ti dá wa ẹlẹ́kẹrin wọ́n ní èèpẹ̀ òbúkátà náà èèpẹ̀ òbúkátà náà rárá ṣùgbọ́n iná máa bùkátà èèpẹ̀ rárá fẹ́ dáná nìsín gbogbo àpólà gbogbo gita ẹ̀kọ́ kàrí orí kílà ẹ̀kọ́ lé ebi orí ìpẹ́ náà iná ń bùkátà ìpẹ́ èpè ò bùkátà náà alimami rahimahullah wọn ní ìyàtọ̀ karùn tún wà òun náà ní pé ìpẹ́ ní fún wa o ó sì ṣe ní tọ́ mọ́ta fi ṣe tẹ̀yẹ́ mọ́ ṣùgbọ́n ta lẹ́rí tí ń ṣe sọ láti lórí iná tí ń fi iná ṣe àbí tẹ̀yẹ́mù nígbà tí èso lórí ibú tọ́ wọ́n ní iná ohun tá a máa fi dẹ́rù báyà ni wọn èsì tí wọ́n fi sálù wà láwọn náà lọ́la sọ pé dhalika yukhawwifullahu bihi ibada nígbà tó lọ́n sọ̀rọ̀ ọ̀nà tó ń nítọ̀ eléyìí òun máa fi dẹ́rù bá àwọn ẹrú òun o tọ́ ṣetán ńlá kọ́kọ́ olórí ibú o a ní nǹkan kan wọ́n pè ní alqiyas nínú ṣẹ́ríyà. No ọjọ́ kan nínú àwọn kan tá a máa fi ṣòfin torí pé tá a bá rí ìdájọ́ nínú alkitab alqur'an tá a rí nínú sunna tá a rí nínú alẹ́jùmọ́ a máa ń lo nǹkan kan tá a ń pè ní alqiyas káfí nǹkan wéra wọn. gbàdá sọ pé ṣètọ́nù lọ́kọ́ dẹ́rú ẹ̀ sọ wá mu àbí ọ̀bá mu wá mu gbogbo àwọn olùmọ̀ nípa ṣẹ̀rí àwọn lọ́ mu lópin ìgbà tó bá pé májẹ̀mú rẹ̀ àwọn tí wọ́n ṣe ìyapa wọn ọ̀pọ̀ àpèjúwe ẹnìkan wọn bá ànábì sallallahu alaihi wasallam ó ní ọmọ tíyàwó òun bí yìí kì í sọmọ òun ọmọ yìí sọmọ òun kí ló dé ó nítorí àwọ̀ rẹ̀ ọjọ́ tó ọmọ àlè ni ànábì sallallahu alaihi wasallam ní sẹ́wọ́n ní àwọn ràkúnmí tó ń sìn ó ní bẹ́ẹ̀ ni ó ní kí láwọ̀ wọn. ọláwọ wọn ó báyìí báyìí tí ò sí ràkúmí kan náà ràkúmí rẹ táwọ̀ tiẹ̀ yàtọ̀ sí ti àwọn yòókù ọlọ́mọ wa tí èsì lọ gbé wa fún ọ ó lè jẹ́ pé àwọn etí ó lè jẹ́ pé baba kan ni kí ló wá burúkú àwọn baba ńlá rẹ̀ kan tí wọn náà dámọ̀ ló mú ṣe eléyìí ẹ̀rí kan fi ọ̀rọ̀ wí ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni Umar radiyallahu anhu sáré tètè wá bá nàbì sallallahu alaihi wasallam ní oṣù Ramadan ó ní parun ṣe mí mo sì kó parun báyẹn kí ló ṣe tí parun fi sí ọ èwo ló ṣe tó fi kó parun báyẹn ó ní lọ́sàn-án àwẹ̀ ni. mo fẹ́ ẹnu kónú pẹ̀lú ìyàwó mi mo fi ẹnu kó ẹnu ìyàwó mi nítorí kó parun bá mi. arábìnrin ni ọ̀rọ̀ eyita ló tẹ báwo ni tó bá pọ̀ ọba yọnu ńkọ́ lọsàn án tó bá fomi yọnu sọ́ba àwẹ̀ jẹ́ ó ní náà ní fi kò sí ní tó burú alẹ́ fi sẹ̀rí. lápèjúwe ẹnìkan sọ fún wa ó láfi kó òun ó rí inú alukurani kó òun tó gbàgbọ́ òun á máa mọ tíkà òun á máa mú burúkutu òun á sì máa mọ gógóró gan pẹ̀lú òun á ń fẹ́ kẹ́ ẹ mú àyà wá níbi tọ́lọ̀ ti ní má mọ tíkà o. mọ́mọ́ burúkutu o mọ́mọ́ gógóró o ṣe àrí àyà tí ọlọ́run ti dákọ̀ tíkà burúkutu sẹ́pẹ̀ kò sí tẹ̀wọ́n àwọn òpònú kan wà tó rí tiwọn ò wọn wọ́n bọ́ọ̀ bá ti rí mu wá pé ọlọ́run ọ̀kọ́ ẹ wàá pètò ńbọlọ́lọ́ ti ní ọtọkọ jẹ búrẹ́dì àtẹ̀wà ńbọlọ́lọ́ ti sọ pé o lè jàmàlà ẹ lè jiyàn kódà yìí tẹ̀ gbọ́ lárúbá gànṣẹ́ ẹ̀rọ pé náà báwo ẹ pé ọlọ́run àgbà kò burú ẹ jẹ́ ẹ mú kọ́ yẹn gẹ́lẹ́ sẹ́yìn kò sí nǹkan tọ́jọ́ bẹ́ẹ̀ ti sọ pé kò burú ẹ mo rò pé yé wa kí láwọn afi ma dájọ gbogbo nǹkan yìí alqiyas alqiyas láfi ma ẹnìkan ní ìsìn ọlọ fọsàárì ọwọ ayọ aṣọ òkú ó àwọn aláàgbé lọ́wọ́ ni ah olè lọlọ ní ẹgbẹ lọ́wọ́ aṣọ òkú ló mú sẹwọn aṣọ ara òkú mo jí torí mo jí ẹni tí máa jí nǹkan kí ló kọ rẹ̀ ó lè wọ́n sọ pé aṣọ ara òkú mo mú àwọn aṣọ pé ó lè dé ìdí aṣọ ara òkú láì jẹ́ pọ̀ fọ́sàárì òkú àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹni tó bá ti wá kó sí àyè tí wọ́n gbà láyè kọ́ wọ̀ tó wá mú dúkìá jáde ń bẹ́ẹ̀ tí èsì ṣe tiẹ̀ kó náà ní sẹ̀ríà ní ká pè ló lè bàbá àjẹ́ pàṣọ ara òkú ló mú bàbá àjẹ́ pówó olówó ló gbé torí pé ẹni tó gbówó olówó tó jówó olówó náà ní sọ pé mo gbé kò ní sọ wípé mo jí yóò sọ pé mo ṣe kí ni wọn kàn mú ni o tọ eléyìí ìmà nípa eléyìí wọn bẹ nínú mà téèyàn gbọ́dọ̀ mà tó bá fẹ́ máa sọ̀rọ̀ nípa ṣẹ̀ríà ìsìn Islam ṣẹlẹ̀ tó sì pàtàkì kára àwọn ẹni tí wọ́n wàá kọ́ láwùjọ wa nítorí pé àwùjọ gẹ́gẹ́ bí ìjọba ṣe ń gbìyànjú kí lọ síwájú ọgbà àwùjọ pẹ̀lú ṣíṣe títì lílànà pẹ̀lú mímọ kọ́ àwọn iléeṣẹ́ pẹ̀lú mímọ ṣètò dídarí àwọn èèyàn eléyìí ńtọ́ dáa ni wọ́n á kí wọ́n ṣe ńtọ́tọ́ àti ńtọ́ yẹ ńgbà tó yẹ bẹ́ẹ̀ ó tún á pàtàkì jùlọ káwa náà sánà tí ẹ̀sìn wọn ò fi ní di nǹkan gbàgbé torí pé tí ẹ̀ bá láwọn ẹni tó kọ́ nípa rẹ̀ dáadáa ẹ̀sìn ó di nǹkan gbàgbé lọ́jọ́ kan tí ẹ̀ bá láwọn ẹni tó kọ́ nípa rẹ̀ dáadáa ẹ̀sìn náà máa ṣe tẹ́rù pẹ̀ ń ṣẹ̀sìn nígbà kan torí ẹ̀ a gbọ́dọ̀ rí àwọn ẹni tó fara wọn balẹ̀ wá kọ́ àwọn ẹ̀kọ́ wọ̀nyí tí wọ́n wàá kọ́ ní kíkọ́ gidi tí wọ́n yẹ kóró nípa rẹ̀ tí wọ́n fi láǹfààní àti lè máa ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn lọ́nà tó tọ́ àti bó ti ṣe yẹ tẹ́lẹ̀ ìjẹ́ ìmọ̀ kan nínú mà nípa àṣẹríyà alìsìlámíyà eléyìí tó sì jẹ́ ọ̀ràn yẹn fún kéèyàn ọmọ á lè ṣàlàyé rẹ̀ ń rúbi torí kò kò lè yé eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ ọlọ́wọ́ bá wa sọ fún Iblis. قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها ولا نسقال دار كرون الجنة فما يكون لك أن تتكبر فيها وسايف ولا تماسي قراغان الجنة الجنة يسلي قراغان ilé àwọn onítẹ̀ríba bí àwọn màláíkà àtàwọn ẹrú ọlọ́run tó tọ́ fọ́kúròj jáde sẹ́ ìnàkẹ́mìnà sàgìrì lórí dájúdájú náà àwọn ẹni yẹpẹrẹ ni wọ́n wà báyìí ọlọ́wọ́n bá lé Iblis kúrò lálùjánnà ọlọ́ni kọ́ sọ̀kalẹ̀ kúrò ń bẹ̀ ilé ìfihàn pa àlùjánnà tó lọ́n ti lé Iblis àlùjánnà tó lọ́n fún baba ńlá wa gbé ọ̀nà àlàlìjánà ti ń bẹ lókè àwọn sámà gẹ́gẹ́ tọba wà lókè ni wọ́n ní kó sọ̀kalẹ̀ tó bá kó rí ilẹ̀ lọ́wà wọ́n á ní kó tó sọ̀kalẹ̀ bó ní gbá kí á ní túmọ̀ sí sọ̀kalẹ̀ nìsí àlìjánà tá a fẹ́ wọ̀ ń bọ̀ lọ́wà lókè anabi sallallahu alayhi wa sallam sọ pé tẹ́lẹ̀ bá ni ká máa tọrọ alfirdaus al-a'la alfirdaus nítorí pé alfirdaus yẹn ajá rẹ̀ àga ọlọ́ọ̀lọ́ọ̀ ọba wa ni ọlọ́ọ̀ni anabi sallallahu alaihi wasallam ni oníkà máa tọrọ ọlọ́wọ́n á ní kó sọ̀kalẹ̀ kúrò ńbẹ̀ eléyìí ọ̀yà pàtàkùn tí apá kan sọ pé àlùjànnà tọ́lọ̀ anabi adama wípé aden ní yemen lọ́wọ́ aden báwo àlùjànnà ti ń bẹ́ ń sọ́mà eléyìí tá a fẹ́ wọ̀. lọ́la alkiyama lọ́lọ́run nìkan wọ̀ tọ́ ọlọ́run nìkan sọ̀kalẹ̀ kúrò ńbẹ̀ torí kìí ṣe lé ìgbéraga ìdí o tó fi jẹ́ kí gbogbo ẹni tí ìgbéraga bá ń bẹ lọ́kàn rẹ̀ tọ́ ma gẹ́gẹ́ bí ọmọ anágún anábì ní kò ní wà lìjẹ́nà ọlọ́run dákun wa torí ẹ ẹni tí irú fọ ìgbéraga nù kúrò lára rẹ̀ gbàtọ́ bá tún gba fífọ́ọ̀nù ni ó tún wá wá àlìjánà àlìjánà ilé àwọn onítẹ̀ríba fọlọ́ ni jáde sọ̀kalẹ̀ kúrò ń bẹ́ẹ̀ innaka mina as-saghirin dájúdájú náà àwọn ẹni yẹpẹrẹ ni wọ́n mọ̀ wá torí pé ṣètọ́nù sẹ́lọ̀ ọ̀dà ni yẹpẹrẹ bẹ́ẹ̀ náà ni wọ́n náà tọ́ba ti sẹ́lọ̀ tá a kọ́tọ́ lọ́n adẹ́ni yẹpẹrẹ ìtẹ̀lé tọ́lọ̀ ní ọ̀sọ̀ adẹni gíga walillahi al-izzatu wa li rasulihi wa lil mu'minin onítọ́lọ̀ làgbéga bẹ́ẹ̀ ni ànábì ọlọ bẹ́ẹ̀ làwọn olùgbàgbọ́ òdodo àgbéga ọ̀jẹ̀ tiwọn sọ̀tùgbọ́n ní tó bá ti takò tọ́lọ̀ ẹni yẹpẹrẹ nù fahbut láti sọ̀kalẹ̀ ìbílísù ẹni ẹ̀kọ́ ẹni ègbé olùńládùá tó ń fẹ́ ṣe wọ́lọ̀ ńládùá rẹ̀ ọ̀rẹ́ anzirni ila yawmi yub'athun lọ́mi lára jẹ́ máa bẹ díjọ́ tó gbé wọn dé lọ́mi lára má pa mí jẹ́ kí n máa bẹ títí di ìgbà tó ṣe gbéǹde tó ṣèṣirò ìbílísì ń tọrọ lọ́dọ̀ ọlọ́run pé kọ́ mọ́ pa òun òun ọ̀fẹ́ kú kó òun lè bá a rí gbogbo adánwò la ilaha illallah ẹ̀rọ yà ti kú dànù ni gbogbo ọ̀dẹ́lẹ̀ ayé àníyàn kò ní yọ wá lẹ́nu olórí ibú ti tọrọ pé kọ́ lọ mọ́ pa òun títí dídọ́ gbẹ̀ndà kìyàrùn ṣé ń tọrọ kíkọ́ ọmọ kù ni àbí ń tọrọ wípé kó wọn máa bẹ dìgbà tí gbogbo ńtọ́ bá sẹ́kù ó kù ọ̀rọ̀ kíkọ́ mọ́ kú ọ̀sẹ̀lẹ̀ o torí kò sí lákọọ́lẹ̀ pé ń bẹnu ẹni tí ò ní kú ṣùgbọ́n lọ́wọ́ bọ́ lọ lára dìgbà tí màláíkà Israfil tí ó fi atẹ́gùn sí hù ní fífi atẹ́gùn tí ó sọ gbogbo abòmídàlá yìí. yéésì kíkọ́ lò ńlá àdújọ́ gbẹ̀ndà alkiyama torí lọ́jọ́ gbẹ̀ndà kò sí ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí gbẹ̀ndà náà lọ láàdá ìkíkọ́ lò ńlára yóò wù nǹkan lọ lára di ìgbà tí kú sòṣùgbọ́n lọ tí yọ gbẹ̀mí gbogbo abẹ̀mí bá tọ́lá lillahi alwahid alqahhar talawa níjọba ní ìsìn òtún ìbá sọlọ. qala innaka minal munzarin ọlọ́run ní dájúdájú ìwà bẹ́ẹ̀ni ẹni tá a lọ lára. ìyẹn jẹ́ ọ̀daràn kò pé kẹ́mi rẹ̀ ọmọ gùn o ìyẹn jẹ́ ọba yìí jẹ́ kò pé kọ́mọ pẹ́ láyé o ẹyẹ pẹ̀lẹ́ ní máa pẹ́ o irọ́ lásán àníṣe tọ́ọ̀nù ṣètọ́n bó ṣe jọ́gba gbogbo lórí ibú ọbẹ̀ lọ́n pípọ́ mọ́ pààrùn díjọ́ ọ̀gbẹ̀yìn ọlọ́run sì gbà tó eléyìí túmọ̀ sí pé ẹ̀mí ọ̀daràn lè gùn kó lè gùn fúnná àti yà ẹ̀mí ẹni rí sì lè mọ́ gùn torí pé ọlọ́run bá fẹ́ fàlìjánà tó bá gùn jù bẹ́ẹ̀ lọ ó lè hùwà tí ọ̀sọ̀dọ̀ màná torí ẹ̀ kọ́lọ́ ọ̀bọ̀jẹ́ àmọ́ abẹ́ láyé nígbà tó bá mọ̀ pé sẹ̀mí ló lóore jù fún wa ó sì pa wá nígbà tó bá mọ̀ pé kú ló lóore jù fún wa eléyìí jẹ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ o láàrin baba ńlá wa anabi adamu alayhi salam àti ọ̀tá wa àgbà láéláé ọ̀tá wa láéláé Iblis rajim àti bó ti ṣe jẹ́ pé ó ṣe àgbèrè. ọkọ àṣẹ ọlọ́run ọba wa tẹsiwaju àtẹ̀síwájú láti fi tó ti lérí léka irun tó wọn fojú wa rí látàrí pọ́lọ́ ọba ti mú kó wọn sínà látàrí agidi eléyìí tí ń bọ̀ ń jà tó wọn náà wá lérí léka wọn fojú wa rí eléyìí jẹ́. bó ti ṣe jẹ́ pé àṣetán ọ̀yẹ́ lẹ́ni tá a mú lọ́rẹ̀ ọ̀tá ni o ọlọ́run sì ní ká mú lọ́tà ọlọ́run bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kó gbé wa àwọn ọmọlẹ́yìn rẹ̀ àti ète wọn ọlọ́run ọba kó kí lérí kò sí wa lọ́mọ àlùjànnà pẹ̀lú ògbó ọlọ́run ìdánilẹ́kọ̀ọ́ wa yìí yóò máa tẹ̀síwájú lọ́túnla kò ní sí ìdánilẹ́kọ̀ọ́ lọ́la torí pé a ní ìdánilẹ́kọ̀ọ́ báyìí lẹ́kọ̀ọ́ lọ́la àwọn ẹrú ọlọ́run ọba míì náà àwọn náà fẹ́ sáǹfààní tó bẹ́ẹ̀ ni lẹ́ẹ̀kan láàrin aláwọn ìdánilẹ́kọ̀ọ́ ilé tí máa bọ́ sí àwọn ọjọ́ kọ̀ọ̀kan. a máa fi tóra wa létí nígbà táwọn àkókò náà bá tó ṣùgbọ́n ìsinu aláwẹ̀ ojoojúmọ́ ni ó wà gbogbo ẹni tí ò bá gbọ́ kó wá kó wá sínú abẹ́ bá wa pẹ̀lú orúkọ rẹ̀ tó dára jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù kó ṣàánú wa ká tó kú kó wa lẹ́yìn wa kó sì wá lọ́mọ àlìjẹ́nà ẹni tó bá níbi èrè sí. kọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òbí ló máa ń bínú wọ́n máa wọn ọ̀tẹ́ríba fáwọn àwọn ọmọ ibi tó ti rí ṣe sí ẹ̀sìn tí ń ṣe ìsìláàmù ọgbà kíkọ́ ọmọdé kékeré kọ́ máa tẹ̀ríba fágbà kò sì fárámà fágbàlagbà ọmọ làánú ọmọdé ìgbọ́n ìtẹríba èdè Yorùbá ni wọ́n lọ tẹ oríba ìtẹríba tí ìsìláàmù sọ sí kọ́ tẹ́ ẹ orí rẹ̀ bá yẹnni kíkọ́ bọ̀wọ̀ fágbà ìbọ̀wọ̀ fágbà ní islam sọ islam ọgbà kọ tẹ orí rẹ̀ ṣùgbọ́n ní kọ́ bọ̀wọ̀ fún àgbàlagbà àgbàlagbà yìí ṣe bàbá wa àbí ó tiẹ̀ jẹ́ bàbá wa islam ní ká bọ̀wọ̀ fún eléyìí jẹ́ ti islam mú wa àwọn bàbá tí ò yé àlàyé láṣẹ fún wa tó bá sì yé àwọn náà àwọn náà rí i pé àwọn gbà fọlọ náà kí wá sí pé kéèyàn náà kéèyàn gbójú agan sí wọn àbí kéèyàn hu àṣà sí wọn ẹni táwọn fẹ́ kọ́ gbọ́ kọ́ gbantá ń wí ahọ́n tọ́lẹ̀ láfi ṣàlàyé fún un pàtọ́lọ̀ rán anabi musa àti harun àwọn ni wọ́n da jù láyé gbà wọn tọ́lọ̀ rán wọn sí firaun ló burú jù láyé ọlọ́run sọ fún wa pé faqula lahu qawlan layyina la'allahu yatadhakkaru aw yakhsha ọ̀rọ̀ tọ́lẹ̀ ní kẹ́ bá Fíráúnà sọ bóyá tẹ́ bá bá sọ̀rọ̀ tọ́lẹ̀ yóò jẹ́ rántí ọlọ́run a sì jẹ́ páyọ̀ ọlọ́run gbé wàhálà wa àwọn isa anabi Musa àìsàn anabi Harun àwọn bàbá wa ẹsẹ Fíráúnà kílódé tá à ní bá wọn sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kásàlàyé tó yí àwa náà fún wa pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí tó dájú ni pé tó bá yí àwọn náà dáadáa tẹ̀ ń ṣe àwọn náà ò ní gbẹ̀yìn bẹ̀ ẹni tá a sì fẹ́ sàlàyé tí ò yé fún un láti pọ̀ ládùúgbò àṣáájú wọ́ọ́lọ́n àlàyé tí wọ́n fẹ́ ṣe yìí o yóò yé wọn kò sì jẹ́ káwọn náà lè mú lò torí kọ́lọ̀ ní pé agbọ́ ká gbọ́ oní pé agba tá fi gbà agbára kan ọ̀ràn bí màá ṣe kàn sí ọ̀ràn náà alaikum kẹsì pé àìsí ibilis lára àwọn màláíkà tá à ń sọ kẹsì pé ń tá àgbà lérò ní pé kò máa bẹ pẹ̀lú wọn tá àgbà lérò ní pé kò jọ́kan nínú àwọn si kìí ṣe màláíkà eléyìí làwọn olùmọ̀ọ́sẹ̀ yà pàǹpà ni àbí náà ní tuma pé sọ̀kan náà àwọn màláìka ni sára wọn ni àbí ìsára kìí sọ̀kan náà àwọn màláìka kìí ṣe màláìka àlìjànú nínú àwọn àlìjànú ló ń wà ti ń bẹ pẹ̀lú àpò bí tó náà lẹni tí máa kọ kádàrà ni tí ọkọ̀ àrísìkì tí ọkọ̀ ìjọ tá lù láyé iṣẹ́ tá a gbélé ayé ṣe olóríire ni àbó lórí ibú ṣé màláìka yẹn náà ní ń kọ́ rárá o adéṣì fi hàn pé màláìka míì náà wọ́n tún ránṣẹ́ lè jọ̀wọ́ àṣìṣe náà aleykum salaam wọn kékeré wọn mú sọ́dọ̀ ṣé atẹ́gùn ó gbé lọ ni gbẹngbà táwọn àwọn àlùjánu ń fa wàhálà ńlẹ ayé wọn á sọ pé ṣètọ́ ni wọn kékeré ń gbà yẹn àwọn mọ̀lẹ́kà amúsọ́dọ̀ àmọ́ nítawọn afọ́ntẹ́ sírí ń sọ́n pẹ́ eléyẹn kò sí lákọọ́lẹ̀ wọ́n ní ìgbà táwọn àlejànú ń ṣèbàjẹ́ lókè pẹ̀ tọ́lọ̀ ń rán àwọn mọ̀lẹ́kà láti wá ká wọn kúrò lókè pẹ̀ láti lé wọn kúrò lọ sí erégùsù kan Iblis ó ń bẹ́ẹ̀ nu ẹni tó ṣe gudugudu méje nígbà náà lóṣèpọ̀ wà kékeré wọn mú lọ́tọ̀ náà alaikum salaam. tó a pa kínní gbẹ́sẹ̀ bá dárúkọ àṣetán sálẹ̀ máa sọ pé làánà no ẹ wá pa fáànù fáànù yìí jámíù gbẹ́sẹ̀ bá dárúkọ àṣetán sálẹ̀ sọ pé làánà tó lọ́ọ̀yà alẹ́ rárá o ẹ bá sọ pé a'udhu billahi minash shaitani rajim ó ti tó ìwà àzọ pé alayhi la'natullah kò burú torí pé eléyìí ti ṣẹlẹ̀ náà so ṣùgbọ́n ètò burú oníkẹ́ bú ṣetán lè bú mi ẹni kò ní dáa fún alákòóbá yóò máa fi rẹ́rìn torí lẹ́yìn ò lè dùn bí kò sọ pé kí ni a'udhu billahi minash shaitanir rajim náà. aleykum salaam nígbà tí ṣètò ọ̀fẹ́ tọrọ ìlú tọrọ ọ̀nà ọ̀lọ́ ọ̀fì tí a lè fi ara ẹ̀rọ ayà rẹ̀ lórí ibi ọlọ́run máa ń gbà lórí tí ìgbà nígbà tí ṣètò ọ̀fẹ́ tọrọ ó lo rọ́bì nínú àwọn àyà mi kọ́ ọ́ rọ́bì anzirni sótó lẹ́rìí láti sọ pé gbogbo ẹni tó bá bẹ́ lọ bá bẹ́ pẹ̀lú orúkọ rẹ̀ ọ̀rọ̀b àdúrà rẹ̀ ọgbà bẹ́ẹ̀ ni kì í ṣe òun náà rẹ̀ rí ni pété yẹn bá bẹ lọ́run ó pé pẹ̀lú arọ́b àdúrà rẹ̀ ọgbà láìsèré nínú súrọ́tù Al-Imran kí ẹ jẹ́ pé ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ó sọ fún wa nípa àwọn olùgbàgbọ́ òdodo bí wọ́n ti ṣe ń bẹ lọ́run pẹ̀lú إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد أتبدون ربنا ربنا يتبارك أقا جمعنا ọlọ́run wa sọ ike fastajaba lahum rabbuhum ọlọ́run wa gbàdúrà wọn torí ẹ̀ láti ṣàlàyé ń bi tafsiri yẹn páwọn olùmọ̀ nípa tafsiri sọ pé kò sẹ́nìkan tí ó bẹ̀ lọ tí ó máa pè pẹ̀lú ya Rabb ya Rabb ya Rabb tí ó bẹ̀ pẹ̀lú wíwí ya Rabb lẹ́ẹ̀ márùn àfikọ́ lọ́wọ́ gbàdúrà kẹ́ bó ṣe wá nínú àyà yẹn torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé. hadithi tó wà nù muslim ya na bí ti sọ nípa arìnrìn àjò yẹn àṣàkà àgùbọ̀rọ̀ arìnrìn àjò ni adó arìnrìn àjò a sì àṣàkà ni kódà kìí sológe wúwo kìí sì sọ́ọ̀bùn àmọ́ látàrí kọ́ wà lórí ìrìn àjò kò rójú yarun orí agobara eruku gan kpara rẹ̀ eléyìí ń bẹnu sábàbí tí o bá pé wọ́n lọ ọmọ ọmọ sọ̀bù ń bẹnu sábàbí tí o lọ ọmọ fi gbàdúrà yamuddu yadayhi ila sama títẹ́wọ́ sókè táwọn sàdúrà tí ń bẹnu sábàbí tádùá fi máa gbà yaqulu ya rabbi ya rabbi nítorí wọ́n sọ pé olúwa mi olúwa mi eléyìí náà ti bẹnu sábàbí tádùá fi máa gbà gbogbo àwọn asbabul ijaba ó pèsè lára ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run ní gbàdúrà rẹ̀ torí mat'amuhu haram malbasuhu haram wa ghudhiya bil haram fa anna yustajabu lahu haramu ló ń jẹ tí ń jẹ haramu lásán tí wọ́n sọrùn oúnjẹ tí wọ́n fi tọ́ dàgbà náà haramu báwo la ti ṣe fẹ́ gbàdúrà rẹ̀ tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ mi tẹ́lẹ̀ ìtumọ̀ sí kí tá a bá bẹ́ẹ̀ lọ́n pẹ̀lú ya Rabb àdúrà gbà. rọ́bì àdúrà gbà rọ́bẹ́nà àdúrà gbà náà aleykum salaam. ibi tí ibi tó ti ṣe ìjọsìn irọ́ lásán gbogbo ebo lẹ́yìn máa lọ wá kí ni a fẹ́ fà lọ sí ẹ̀tún a aleykum salaam. Hmm? kọ̀dá pípa mọ bàtà owó orí tẹ́ no kọ̀dá kọ̀tọ́ ká fi bàtà tẹ sàárè kése pé wọ bàtà owó orí tẹ́ ó lè wọ bàtà owó orí tẹ́ àmọ́ gbọ́dọ̀ fi tẹ sàárè náà aleykum náà àwọn àmì tá a fi dààmú òun náà láti sọ yẹn tó bá bá a sọ̀rọ̀ yọ kọ̀ yóò sì máa fojú kéré àwọn yẹn torí pé ńgbà tí ànábì sọ ibi ẹni tí ìgbéraga bá ń bẹ lọ́kàn rẹ̀ kódà kó kéré jù bẹ́ẹ̀ lọ kò ní wà lìjánà lẹ́nìkan wá sọ fún ànábì sọ lọ́wọ́ sọ pé ah èmi sì jẹ́ ẹni tí máa fẹ́ wọṣọ tó dáa mo sì jẹ́ ẹni tó ṣe wípé mo máa fẹ́ túnra ṣe ṣé gbéraga náà lélẹ̀ yẹn anábì wa sọ pé rárá o gbéraga ni ká kọ òdodo ká sì fojú di àwọn èèyàn náà. ẹ̀mejì náà nìkan gbọ́dọ̀ di ẹ̀mejì lọ ẹ̀mejì kò sí yàtọ̀ nítorí pé à ń ṣe Ramadan ẹ̀mejì náà láàmà pèpè fún sọ́látul fajr àpè kan lóru eléyìí ẹsẹ ti sọláàt lẹ́yìn tí alifájàre bá yọ àwọn àpè kejì ó sì dá tá a bá lè fi ta lákòókò sun ìgbà táwọn wò pé yóò ṣèrànlọ́wọ́ fẹ́ni tó bá sùn kó jí láti láǹfààní àti jẹsàrì ìfẹ́ páwọn èèyàn oorun pọ̀ nísìn lẹ́yìn bá pèpè fún ta lákòókò yẹn bí aago mẹ́ta pẹ̀lú ògo ọlọ́run bẹ nínú àwọn ẹrú ọlọ́run tó yẹ pé ìpè tẹ́ pé omi ọ̀gbọ̀ tí ò fi jí tó fi bẹ̀rẹ̀ sí ní dáná sààrì yàtọ̀ sí ká wá sọta alákọ̀ọ́kọ́ náà di aago márùn ní márùn kọjá yọ n'i tẹ́sí lọ́wọ́ àwọn àwà pé àwọn máa pèpè fún wọn èsì tí ọkàn máa tó yẹ pé ohun rẹ̀ ó rinlẹ̀ yóò lè lọ jìnnà tí àwọn ẹrú ọlọ́wọ́n gbọ́ tó fi tají eléyìí ní Islam mú wa ètò ká máa tají wéré bẹ̀fẹ̀ jí àwọn èèyàn tí wọ́n jẹ sáré jí wéré báwò tó eléyìí sára ẹ̀sìn tiwa o ẹni tó fẹ́ kọrin tó fẹ́ yọ olórin kọ́ lọ gbọ̀nà àṣetọ́ni tiẹ̀ lọ́tọ̀ àmọ́ pé ó wàá lo àǹfààní sọ́ọ̀mù Ramadan wọn wà ló di bàbá ònfújì kò sí ra rẹ nìyẹn o eléyìí jẹ gbèsè jọ bìtẹ́ pagolo tẹ́ máa fi lura wọn kádùúgbò rárá o òbí tá a máa sun rárá gba mọ́sálásí náà ará àdúgbò bá dìde o ẹ kìnnìkan dìde musa dìde o gbogbo ilé hàn nídìí ẹ pèpè fún sọlát kẹsì gbóhùn sókè màtẹ́yìn bá pè tẹ́lómi náà tó pè tẹ́lómi tó pè pẹ̀lú ògbó ọlọ́ọ̀ àwọn ẹ̀rọ ọlọ́ọ̀ dìde náà. níbi náà láti sọ̀rọ̀ àní kò pété alákòókò láago mẹ́ta ní ìsìn kò pété alákejì ní àsìkò tó yọ at least òpètè alákòókò mẹ́ta alifájàrí sì yọ láago márùn kọjá ìṣẹ́jú ti ma wákàtí tó wà láàrin wọn kódà kó ṣe pé oúnjẹ tó ṣòro ó dá jù ti dá tán فضله أو إن أولى الناس بالله من يبدأ بالسلام tí wá wà ń gbèrágà kí àgbàlagbà máa ṣùgbọ́n bẹ́ẹ̀ nù kó kọ́kọ́ máa sálámà sọmọdé kò sínú gbéraga kágbàlagbà ọmọ pé dandan ọmọdé ni kọ́kọ́ sálámà sọ ṣùgbọ́n bẹ́ẹ̀ nù kágbàlagbà kọ́kọ́ máa sálámà sọmọdé. olùkọ́ rí yàtọ̀ kì í ṣe pé tẹ́lẹ̀ ìgbà jẹ́ tẹríba èyí náà sì yẹ kó jẹ́ gbéraga rárá o. wọ́n ní sáà pé yẹn nígbéraga látara wíwọ́ yẹn ìfojú kéré yẹn. ṣèwọ́ wo náà ni ó wo tí kàtẹ́gbin kékeré lọ já mọ́ sí ọ̀rẹ́ láì wọ́n fojú kéré rẹ̀ náà nù tẹ́lẹ̀ yìí sì wọ́pọ̀ láwùjọ wọ́n wú ọ pé sí ọ̀rẹ́ ọ̀bọ́jọ́ yẹn láì sọ̀rọ̀ tó ti mọ̀ kó ń gbéra ga nù yóò sì wọ́n náà fi kọ́ ọ̀rọ̀ amú kó lu sòsúrù ló sì <laughs> torí tí wọ́n náà bá ara amú tó lólu ó lè má máa lùlù mọ́ kó kú ọba lọ pa yẹn. wọ́n á máa gbé ẹ̀rí bó ṣe wò mí ni ọ̀dà wíwò tí àti pípa tí wọ́n pa báyìí. Naam. Aleykum salaam. Umar tó fẹ́ ẹnu kónú pẹ̀lú ìyàwó rẹ̀ ó sì lọ́dọ̀ anabi wa sallallahu alayhi wa sallam. tánàbí sì dáhùn bá a ṣe gbọ́n ó túmọ̀ sí pé èèyàn náà lè máa fẹnu kónú pẹ̀lú ìyàwó rẹ̀ lọ́sàn-án ẹ tó dáhùn sẹ́yìn ti fẹ́ yàwó wọ́n bá fẹ́ yàwó wọ́n máa béèrè eléyìí àbọ̀ fẹ́ báwọn èèyàn béèrè tó bá pọ̀ fẹ́ báwọn èèyàn béèrè kò burú wọ́n láwọn náà bínú sí i tó ń bá o. ẹ̀yin tẹ ẹ níyàwó kí sọ́tọ́kẹ́ máa fẹnu konu pẹlú ìyàwó yín lọ́sàn-án òbóró ó pin ìgbà bá dára yín mà dára yín mà ka ṣubú dànù torí tí wọ́n bá ti mọ pápá rẹ̀ ọ̀ka tọ yín konu ara nù nù. torí ẹ ẹni tó mara rẹ ó sì dára rẹ mọ mara rẹ òboro ẹni tó mara rẹ kọsọra náà torí akọ kan náà ha tó sì wá náà wọn àbí máa ń fẹnu konu pẹ̀lú ìyàwó rẹ náà wọ pàtó wọn sọ̀rọ̀ náà kálẹ ẹni tó lè kóra rẹ ń dànù arúgbó tárúgbó bá fẹnu kunu pẹ̀lú obìnrin kò burú yàtọ̀ sáwọn ọ̀dọ́ wọ́n ti rí gbogbo san tiẹ̀ ti lẹ̀ àmọ́ àwọn ọ̀dọ́ orí wọn sáná so àtọ̀dọ́ àti ọmọdé oníkàlùkù mara rẹ̀ lórí bó mara rẹ̀ ni ẹlòmíì mara rẹ̀ yìí pé tó àtìyàwó ń bá ba nǹkan jáde ń di o Ha pa àwọn tó ń ṣe fẹ́yàwó kó tó di pa ara tiẹ̀ so gbogbo náà ilé nǹkan sọ́ra o torí pé Islam kò burúkú fẹnu kunu pẹ̀lú ìyàwó rẹ nígbà tó ń gbààwẹ̀ ṣùgbọ́n eléyìí lè sún ọ kó sún ọ lọ dín nǹkan míì kó sún ọ lọ dín nǹkan pé àníṣe a kàn ṣe báyìí ni àníṣe pé ti ṣe báyìí torí sábàánì má daran wọnú ọgbà ọwọ́ á ní ètè etí ọgbà náà nìkan ló ti fẹ́ daran kí lọ́kẹ́ran àwọn jẹ́ wọnú ọgbà ni ó jẹ́ bó sì dáa.